إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدقى اسم الله أتركات جفوانا ومحمد صلى الله عليه وسلم أتي وراء ليه àti àwọn sọ̀hábà kìrọ̀m radiyallahu anhum àti ọlọ́wọ̀n ọba ìkẹ́ àti àánú ọlọ́wọ̀n ọba kó mọ́sálá ìfi kárí ẹnì kọ̀ọ̀kan wa ìjókòó àti ti ní kọlọ́ọ̀bá kí ó mọ́sálá ìgbà ní ìjọba fún wa ẹ̀nà àdéhùn Abu Malik al-Ash'ari radiyallahu anhu hadith imam Muslim anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ni wàlẹ̀ ìlmọ̀ náà rọ̀ ní anábì ní ìmọ̀ ẹ̀sìn ìmọ̀lẹ̀ ni ìmọ̀lẹ̀ ni ìmọ̀ ẹ̀sìn nítorí pé ayé òkùnkùn ní ayé ẹni tó bá ní ìmọ̀ ẹ̀sìn òun ló ní ìmọ̀lẹ̀ tí ó fẹ̀rẹ̀ ní iná ayé nínú Al-Qur'an Al-Karim Allah subhanahu ìgbà tí ọlọ́run ọba tó ń sọ pàtàkì èdè tó fi gbé ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam tọ́lọ́run ọba fi gbé e ìdílé ọlọ́run ọba ní ṣe ẹni tó bẹ́ẹ̀ pé òkú ni فأحييناه فجعلنا له نورا يمشي به في الناس ni a lè ṣe àfiwé ẹni tó jẹ́ pé òkú ni àwa fún ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ yìí olóòfin wá ń rìn nínú ayé ọlọ́ni kama masalu fi zulumati laysa bi kharij minha ọlọ́ba ní eléyìí a lè fi wé ẹni tó wà nínú òkùnkùn tó jẹ́ pé ẹni ò láǹfààní láti jáde kúrò nínú òkùnkùn yẹn afáwàdà Abul èyí nǹkan tí ọlọ́run bá ṣe ní ìmọ́lẹ̀ òun náà ni àrùrísàlẹ̀ gbígbé dìde tó jẹ́ àwọn ànábì rẹ̀ àlẹ́yìnmú sọ́láàtù wàsálà tọ́lọ́run bá jẹ wọn dìde tó túmọ̀ sí ẹni tí ó bá ń gbìyànjú láti mọ ọ̀rọ̀ ọlọ́run tó ń gbìyànjú láti jáde kúrò nínú òkùnkùn torí ẹ̀yìn anábíwá muhammad sallallahu alaihi wasallam lọ́pọ̀ fún wa pé al-ilmu nurun anábí ní ìmọ̀ ẹ̀sìn nurun oná ní ìmọ́lẹ̀ tí yóò mú yàn kó nínú òkùnkùn ayé lọ sínú ìmọ́lẹ̀ tàbí tí ó mú yàn láti rìn nínú òkùnkùn ayé láì fi ara pa eré ni àfọwàdé ibn Taymiyyah rahimahullahu àti àfọwàgbà imamu ahmed alayhi rahmatullah àwọn méjèèjì máa ń sọ nínú ọ̀rọ̀ wọn pé annáàtù yahtajuna ila al-ilm akthar min hajatihim ila at-ta'ami wash-sharab wọ́n ní àwọn mẹ́niyàn abùkátà yorùbá náà máa ń sọ wọn ní tí ebi bá yọ nínú ìfẹ́ wọn ní iṣẹ́ bù ṣe tọ́lọ́nkọ́ mọ́ sí wa ní àkúṣẹ́ ṣùgbọ́n tó ń fi bẹ́ẹ̀ bí àṣẹ tó kúṣẹ́ tó tó bá ti rún jẹjẹ tó bá ti rún jẹmu wọ́n ní ìfẹ́fẹ́ pẹ́rẹ́ ṣùgbọ́n àwọn onímọ̀ sọ pé bùkátà ta bùkátà sí pé ká mọ nǹkan tọ́lọ́wọ́ bá sọ ká mọ nǹkan tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ń tọ́lọ́wọ́ bá fi rán bùkátà yìí ó ju bùkátà jíjẹ àti mímu lọ wọ́n ní kí ló fà á èyí tó fà náà ní pé jíjẹ àti mímu èyí tó fà á òun náà ní pé jíjẹ àti mímu òun náà ní pé jíjẹ àti mímu bẹ́yìn ò bá rí bùkátà jíjẹ àti mímu dọ́ láàrin ọjọ́ kan ọjọ́ méjì èyí ó sì máa fẹ̀mí ó lè jẹ́ pẹ̀lú ìnira ṣùgbọ́n tí èyí ò bá gbọ́bùká sáìmẹ̀ ẹ̀fùn láàrin ìṣẹ́jú kan sí kejì èyàn lè ṣe nǹkan tó jẹ́ tó yóò bá yí àtàlùkì àmì èèyàn jẹ́ ẹjẹ́ kí n fún alápẹ̀rẹ̀ anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nínú hadisi Abu Hurairah radiyallahu anhu fima rawahu al-imam Abi Dawud anábí ni كان رجلان من بني إسرائيل متواخيين فكان أحدهما مذنب والآخر مجتهد في العبادة أنا بني أو يميجيكا من بني إسرائيل وجو من سمايا وجو نزوري ẹni kan nínú wọn ó jẹ́ tó máa ń gbìyànjú lójú ọ̀nà ọ̀rọ̀un ẹni kéjì ó dónú ìyàpọ̀ ọlọ́run anábìnrin tó ń jọ olùgbìyànjú tó jọ ọ̀nà ọlọ́run yóò wá máa rí olùyàpọ̀ ọlọ́run lórí ìbàjẹ́ yóò máa bá wí yóò máa ṣe nàṣíhà fún tó fi di ojú ọjọ́ kan tí olùyapọ̀ ọlọ́run bá sọ fún olùtẹ̀lé tọ́lọ́run pé ilayka anni fa innaka lam tub'ath alayya raqiba ṣí tiẹ̀ ṣe tiẹ̀ nítorí pé ọlọ́run ọba kò rán sí mi ọlọ́ọ̀bọ̀ ní kó máa pólísì ní káàkiri wọ́n ni tó jẹ́ olùgbìyànjú òun wá sọ wípé wallahi la yaghfirullahu laki pé tó sọ ní mo fi ọlọ́run ọba búra owó lè ráfi oríjìn lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ gbólóhùn tí olùgbìyànjú sọ nígbà tí olùyapọ̀ ọlọ́run ọba pa tó pín lẹ́nu yìí gbólóhùn tó jẹ́ pé ó fúyẹ́ lórí ahọ́n ni ṣùgbọ́n tó fi sọ àìmọ̀ká ló fi sọ òun lè wí pé àìṣedéédé ẹni lójú ọ̀nà ọlọ́run ó lè fa kó má sì rí àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ní àbúrò radiyallahu anhu wọ́n lánàbà muhammad sallallahu alaihi wasallam sọ pé ayna al-muta'alli bi anni la aghfiru li fulan ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́wọ́n sọ pé ta ní fi mí búra pé mi ò ní forí jẹ ẹrù mi ìwọ tó jó ni tó dúró dédé dúdó ṣe olóorí tó ṣe mo ti bàjẹ́ níwájú ẹ̀mí ọlọ́run wọ́n ní àbúrẹ́ ọ̀rọ̀ jọlá àìhò oníyàwó ilẹ̀ takallama bi kalimatin àwọ́gbàkọ̀ ti dunya wa akhirah tí ẹ rí pé ní sórí ibú dónà ẹ̀yọ̀ kan ló sọ ayé rẹ̀ àtọ̀run rẹ̀ sì bàjẹ́ jọmọ́ ibi tí mo fẹ́ lò ní pé ìmọ̀ nígbà ẹ̀sìn tí mi ò bá máa èyàn ó ti máa ṣe àṣìṣe èyàn ó sọsọkúsọ èyàn ó wí àwọn ìgbóló míì èyàn ó fi àwọn ìgbésẹ̀ míì tó jẹ́ pé yóò fi àkóbá èèyàn láyé àti ìjọdínlẹ̀ òkè àmà ilé ìlú jẹ́ pé nínú òjòkó tó dáa jù fẹ́yàn lè máa jó ọ̀nà ìjòkó mà ó má bìlá ó má bìlá ṣe kò fi lẹ́nu ẹ wá tan àwọn fáànì yìí ẹ wá tan àwọn fáànì yìí àfọwọ́ àgbà sheikh ibn baz abdulaziz ibn baz alayhi rahmatullah wọ́n ni yambari li ahli lhaqi wọ́n ní ọ̀ràn yẹn ní ti gbogbo ẹni tó bá jẹ́ olódodo ká láti máa wà ní àwùjọ tí wọ́n ti ń sọ fún wa nípa ọ̀rọ̀ ọlọ́run ọba nípọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam abẹ́rún ọba subhanahu wa ta'ala èyí tí a tó sọ̀rí ẹ̀dókù ní èní tí ọlọ́pàá kọmọ́ sọ́lá ìgbà ní ìjọsìn fún wa nítorí àsìkò èyí tí a wà nínú èyí àwọn kan máa ṣe àlàyé ní ṣókí láàárọ̀ yìí ọ̀nà ni àwọn nǹkan tó ní bá ṣe pẹ̀lú àkókò tí a wà gẹ́bà ṣe mọ̀ pé season tí a wà yìí season tó jẹ́ pé àwọn alùkìtàbà àwọn nàṣọ́rọ̀ àwọn tí a mọ̀ sí àwọn christian season ọdún wọn òun láwà yìí alákọ̀ọ́kọ́ ibi tí a ti bẹ̀rẹ̀ ọ̀nà ni pé Islam ó fẹ́ kí ìlànà àwa mùsùlùmí wọ́n fẹ́ ká sọ lọ́tọ̀ yàtọ̀ fún ìlànà àwọn kèfèrí ká má jọ wọn lọ́nà kankan nínú gbogbo àwọn nǹkan tó bá ń ṣe nínú Al-Qur'an Al-Karim Allah bá ń sọ fún ànábì Muhammad sallallahu alayhi wa ọlọ́bani ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون ọlọ́ni wa nẹ́bí afọ́ nílànà tó máa tẹ̀lé ìlànà yìí ni kó máa tẹ̀lé má tẹ̀lé lànà àwọn aláìmọ̀kan àwọn afọ́ onímọ̀ ní àwọn aláìmọ̀kan lọ́lọ́ ní kí anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam kó má tẹ̀lé ìlànà wọn òun náà ni kulla man khalafa al-wahya gbogbo ẹnikẹ́ni tó bá ti tako nǹkí ọlọ́run bá ṣọ́nà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fa huwa min al-jahilin gbogbo ìdájọ́ kí ìdájọ́ tó bá ti tako tó wọ́n bá tó tako ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fa huwa hukmun jahilin ìdájọ́ àìmọ̀kan ọ̀nà ni tọ́ta báwo dólóhun ọlọ́run bá pé wala tattabi ahwa alladhina la ya'lamun mọ́tẹ̀lé ìlànà àwọn aláìmọ̀kan àwọn aláìmọ̀kan yẹn o náà ni gbogbo àwọn tó bá yapa àṣẹ ọlọ́wọ̀n ọba kò sì sí pé nínú àwọn tó yapa àṣẹ ọlọ́wọ̀n ọba o náà ni àwọn Yahudi àti àwọn Nasara ilé ni pe kó la òun kò níbi ìlànà àwọn aláìmọ̀kan anábíwa Muhammad sallallahu alaihi wasallam anábí ni ọlọ́wọ́ bá sọ fún wa pé qasamtu salata bayni wa bayna abdi nisfayn ọlọ́wọ́ bá ní ìrùn tàà ń kí àǹfààní àwọn abala kan ó ń já sí àǹfààní ó ń já sí àfọ̀mọ́fọ́lọ́wọ̀n ọba àwọn abala kejì ó ń já sí àdúrà anábì ní ọlọ́run wa sọ pé wàlíkólẹ̀ abdi máa sáàlì àwọn abala bí tó já sí àdúrà ń bẹ́ẹ̀ gbogbo ntẹ́rù mi yẹn bá tọrọ òun náà lèmi ọlọ́run bó ṣe fún àwọn bó ló ń já àfọ̀mọ́ nínú suratul fatiha táà lè má fi kírun lójúmọ́ anábì ní ìdàkọ́lẹ̀ abdi ọlọ́wọ́ bá sọ fún abẹ́tẹ́rú bá sọ pé alhamdulillahi rabbil alamin tẹ́rú bá sọ pé alhamdulillahi rabbil alamin ìtumà rẹ̀ náà ní pé gbogbo ẹ̀yìn pátá tọ́lọ́wọ́ bá ní tí ẹrú bá sọ léyìí anábìnrin ọlọ́wọ́ bá sọ pé asna alayya abdi ọlọ́wọ́ máàlìkì ọ̀mìdì dọ́lọ̀ arahman rahim ẹgbẹ́ dọ́lọ̀ arahman rahim orúkọ ọlọ́wọ́n ọba èyí tó gbé ìròyìn dání òun náà ló wà bẹ́ẹ̀ arahman òun náà ni ọba tí ń ké gbogbo ara ayé àtẹni tó ṣe tẹ àtẹni tó ṣe tẹ arahim òun náà ti jẹ́ pé ìkẹ́ tàlẹ̀kìyàmà àwọn tó bá ṣe tẹ ẹnìkan ni ó fi kẹ́ ka gbólóhùn yìí lórí òun wa ọlọ́ọ̀bá yóò sọ wípé ẹ̀rú mi yìí mí tàbá pípẹ́ mẹ́lìkì yọmẹ̀dín pé ìwọ ọlọ́run ọba ìwọ ni ọba olùkápá ọjọ́ ẹ̀san ọlọ́ọ̀bọ́ fáwọ́dọ̀ ilayya abdi ẹ̀rú mi ti fi alkiyama ó ti fi sọ́dọ̀ mi tàbá wá sọ pé iyyaka wa a ayà iyyaka na'budu wa iyyaka nasta'in kí ni túnmà rẹ̀ ìwọ ọlọ́ọ̀bá nìkan láàmà sìn ìwọ nìkan láti lọwọ wò lójú fúnràn lọ́wọ́ a ní wá ìrànlọ́wọ́ sọ́dọ̀ ẹnìkankan táyọ̀wọ́ a anábìnrin tàbá sọ ilé yìí nínú ọlọ́ọ̀bọ́ sọ pé áàdà bayni wa bayna abdi eléyìí ni àdéhùn tó ń bẹ láàrin ni àtẹrù mi pé kò ní sùn kankan ní àfihàn ọlọ́run wa àwọn gbólóhùn tó wá parí a sọ pé ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin pé ìwọ ọlọ́run ọba ṣe é fẹ́ wá nílẹ̀ sójú ọ̀nà tó dáa ojú ọ̀nà tó wà òrìlẹ̀ lórí ẹ̀ kọ́lọ́n kọ́mọ́sá àfẹ́fẹ́ wà nílẹ̀ ń bẹ́ẹ̀. غير المكذوب عليهم ọlọ́ọ̀bá làwọn ní bí ọ̀nà àwọn ẹni tí wọ́n náà bá ń bínú sí àwọn ẹni tó náà bá ń bínú sí gẹ́gẹ́ bí àlàyé tánà bí ṣe fún wa òun náà ni àwọn Yahudi àwọn jú ọlọ́ọ̀bá ń bínú sí wọn kí ló fa sàbàbí ìbínú sí wọn ìbínú sí wọn náà ni pé wọ́n ní mímà lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n èyí tó sí wọn kò ṣàfihàn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fún aláṣẹ pé ọjọ́ sátidé ẹ gbọ́dọ̀ pẹja wọ́n ti mà bẹ́ẹ̀ tó bá wá dìrọ̀ lẹ́ jímà àwọn Yahudi wà lọ fi àwọn sínú odò wọ́n lọ dẹ nẹ́ẹ̀tì sínú odò wọ́n wà retí ń jọ sátidé nígbà tí ó bá di sunday ẹja tí wọ́n wà á pa gan níjọ́ sunday nígbà tí sátidé bá lọ ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ tó wá kó sínú àwọn sínú odò àwọn àgbẹ̀ ọlọ́wọ̀n ọba bí ìgbà tí wọ́n mú ọlọ́wọ̀n ọba nígà sọ fún wa pé táwọn ọmọ ń sátidé àmì tó dán jù nínú àwa àtiwọ́ tó àwọn wà ní ṣe wàhálà tó bá ti di ọjọ́ Friday àwọn kọ̀ jẹ àwọn àwọn sódò ọba náà ọbẹ̀ ẹ̀jẹ̀ nígbà tí ó bá dáa ọ̀rọ̀ torí ẹ̀rọ náà bá fi bínú fún wa ṣùgbọ́n àwọn nasọ́rọ̀ àwọn christians àwọn tí àjọ ń gbé àdúgbò àwọn ni ìlà àwọn ni kọ̀ẹ́lẹ́ kejì àwọn náà ni àwọn abọ̀lín àwọn tán ti sọnù àwọn tán ti ṣìnà àwọn afẹ́ àníkílò fẹ́ táwọn fi ṣìnà wọ́n ní àkọọ́lẹ̀ wá lọ́dọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam pé anábì ní àwọn christians làwọn tán ṣìnà jùláyé wọ́n ní kí ni sàbàbí ìṣìnà wọn sàbàbí ìṣìnà wọn ni pé tàrọkù lè ilma wata bèèrè àmẹ́lì ìmọ̀ ọ̀kan àwọn ka tó náà bá sọ kò ní túnmọ̀ sáwọn ka kà máa ṣe se se se òun náà ni wàhálà ko ẹwà àsìkò yìí nìsìn oríṣiríṣi conventions wa nílẹ̀ tó náà fìbà mọ́tẹ́ bá tọ́ máa pé nǹkan tẹ̀ ń ṣe yìí kí ni ìtọ́ka rẹ̀ nínú tẹ́ra yín mọ̀ ní rí ẹbẹ̀ lọ́wọ́ nísìn ni fi Christmas ninu Bible tó túnmọ̀ sí pé ìmọ̀ tọ́lọ̀ ọba sọ̀rọ̀ kan àwọn yìí tó kan wọn òun náà ní táwọn àfa àwọn bá ti sọ pé ọlọ́run bá fẹ́ gbogbo àwọn tó bá ń tọ́ ìlànà méjèèjì àwọn atọ́jọ́ tó wọ́n ti jìnà sọ́nà ọlọ́run ọba nìyẹn torí ẹ̀ ní ìkan nínú àwọn àgbà ẹ̀sìn tó ń pè ní ibn kọ́ mọ́sà bá ní kẹ́ náà ó ní a ní àwọn tó ti wọ́n ti lọ nínú àwọn sàhábà nínú àwọn tàbí'ùn òun gbọ́mọ̀ tá ma ń sọ wípé man fápadà min ulama'ina fàfíhì shabahun min al-yahud aw ìyàwó rẹ̀ mẹ́rin gbogbo àwọn ọmọbìnrin àdúgbò wọn là lọ́wọ́ rẹ̀ ọ̀gá àfà ńlá ni ó sì fóbìnrin mẹ́ta lóyún lẹ́ẹ̀kan náà wọ́n là àfà ńlá ni ṣùgbọ́n àfà ńlá ajá ìnámọ̀ nìyẹn onímọ̀ fáfàdà mínà ọ̀lànà ìnà àwọn tó bá yẹ pé wọ́n fi nìmọ̀ tọ́lọ́wọ́n bá wọ́n fi ń ṣèbàjẹ́ fàfí ìṣàbàwọn bèèrè yahudi àwọn tó jẹ́ pé wọ́n dàbí yahudi láàrin àwa mùsùlùmí nìyẹn jama àmà rí wọn dáadáa àwọn yahudi àwọn àwa mùsùlùmí òun làwọn àfá tán balẹ̀ jẹ́ àwọn àfóòbìlẹ̀ jẹ́ àwọn àfóòbìlẹ̀ jẹ́ àwọn ìyàwó dí àwọn àfá àwọn nìyẹn bí àwọn àfá tún ó sọ pé tí a bá fẹ́ lówó yóò kọ́kọ́ ìsọ́lọ̀ náà bí ẹni pé ọ̀dọ̀ ṣàìtọ́nù lówó wà ọ̀rọ̀ yẹn tànákùdó àmì ṣàìtọ́nù ló ṣàìtọ́nù ní fún lówó ni àwọn làwọn àfáà táwọn sọ pé ẹn tó bá fẹ́ jẹ́ èèyàn yóò jẹ́ èèyàn wọ́láì làbín wọ́n mọ̀ sọ́wọ́n ni èèyàn làá jẹ́ bí èèyàn pẹ̀bá tíláàbà tó sọ bá wọn tó sì ló ń dó sórí ẹ̀ àwọn wo nìyẹn láàrin wa àwọn Yahudi àárín wa nù wọ́n kàn wọ́n àwọn tó bẹ́ pé ẹ̀sìn nìkan àwọn kan sí lọ́n ní ìsìn náà làwọn dájú má ṣùgbọ́n wọn ò ní mímọ̀ lábẹ́ ìsìn lọ́hùn àwọn nàṣọ́rà àníwá nìyẹn àwọn kírísítẹ̀n àníwá nù àwọn kírísítẹ̀n yẹn jọ kìí pàtí di kírísítẹ̀n yóò ṣùgbọ́n tẹ̀mọ̀ pé in tó bá ni àfihàn wí òun tí ẹ bá tẹ̀rẹ̀ tó jẹ́ pé kìkì iṣẹ́ láàyè kan lánàá mo wà kan lánàá mo wá ń sọ bí àwàdà kìí tí sàwàdà náà ni mo fi ń ṣe sọ pé ẹ̀yin màmá bàbá wa tẹ́ wà níkàlẹ̀ tẹ́ bá ti ń nírú àwọn ọmọ awọ ṣòkòtò pé ń pé má lọ jáde báyìí ẹkú oríire awọ ṣòkòtò pé ń pé má ṣe kí ni o má lọ jáde tí wọ́n fi ọ̀rọ̀ yẹn yóò bá àwọn tààtù sọ fún ti gbọ́yé bá ti wá ṣe tán àfáà kan bá jáfẹ́ lé mi wà láì bó ti ń ṣe ìyọ́rì pé tẹ́kọ̀dí ìyẹn mú ní ìsìn àbí tẹ́kọ̀dí ìyẹn mú tramadol èyí ò kó gẹ́ ẹ̀bùn tramadol sẹ́rin ó a ah, ẹ̀yìn ní ká má lọ jáde aláàjì sákébélé wọ́n là lè má lọ aláàjì kìnnìkan wọ́n là lè má lọ mo ní àfáà ẹ̀gbà nọ́mbà mi wọ́n ẹ kìíní kan bí mo ṣe dánù yín tó bó ṣe ìmọ̀ ń dánù wá sí mi ṣé wà tó wá jẹ́ ní tíì mi ó èèyàn máa ń tó wá sí iye gbogbo mo dánù wá sí mi máa sọ bẹ́ẹ̀ ẹ̀yìn òṣèlú ìmọ̀ ìdọ̀kọ̀ míì náà o tó bá ṣe tó míì náà ni pé ò dọ̀ yé àbọ̀ bí mo ṣe dánù yín tó dánù náà sì ni mo dá mọ́là ni ẹ̀sán mi nípa ìpínlẹ̀ ìdìbò afọ́fọ́ afá pé ẹ̀yin onímọ̀ rèé ní tó ń gbọ́n gbé ẹ̀yin mọ̀nà fi kí àwọn àná wà láìláàrin ẹ̀yìn tẹ́ ń dẹ̀sùn rú ní ẹ̀kọ̀ máa lé nú lé ẹ̀sìn lójú ọ̀nà ọlọ́run jẹ̀mọ́ torí ọlọ́run ojú ọ̀nà ọlọ́run wo ni ká tún ojú ọ̀nà ọlọ́run wo ló fẹ́ ká lọ ọlọ́mọ méjì ìyàwó kan ta ni kó dà wọ́n lẹ̀fẹ́ ẹlòmí ọmọ rẹ̀ ti bí mẹ́sàn ìyàwó méjì ó mọ̀ kó jọ̀nà ọlọ́run ti ẹ̀gẹ́nu but àwọn tí wọ́n nífẹ̀ẹ́ tí àgbẹ́ tí kìtínà bá bá tó ń bá bá rú àwọn èèyàn pàdé ní ah, irú àwọn ọmọ wa àgbàlagbà ń bẹ láàrin wa nísìnyí tán bá lọ́mọ ní ọmọ ìwọ̀n ah, ọlọ́run mo o ọmọ mi lójú ọ̀nà ọlọ́run àà ah, kò tí tọpẹ́ o kò tí tọpẹ́ ọmọ tó jẹ́ pé ẹ̀rẹ̀ lè rí ńgbà tó wù yìí wọ́n bá a fi ń ṣe tẹ́ẹ̀sìn lọ́wọ́ yìí iṣẹ́ ti sọ ni pé tó bá yẹ́ pé kọ́ọ̀lù bàbá tó bí mi àti màmá tó bí máa wọlé ní ìsinmi náà ẹ̀dá kan màmá wọ́n mo ní kó bá mi ní olówà ẹlòmíì ní ó parí bẹ́sì rí nìyẹn àwọn ọmọ tẹ́ bá ní tí wọn àti ìdán tà ń sọ yé ló ọmọ tó bá yẹ pé ó kàn dájúmọ́ jáde nìkan èyí mà túmọ̀ nǹkan irú àwọn yẹn àwọn yẹn ni wọ́n dàbí àwọn christian láàrin wa pé christian ò kí ń wádìí kán tó máa tẹ̀lé àwọn àbá tẹ́bá wo ní ìsìnrẹ́ra fún ní tó fi jẹ́ pé ìlànà tá ń tọ̀ yìí ìlànà oríire ni ìlànà oríire ni tí mo bá dé láàárọ̀ ìdí mo ṣe dé ìdún insha Allah ta'ala ní tàbẹ́ ṣe láàárọ̀ ìní kan máa lọ síta níbẹ̀ yẹn kan lọ fọ àwọn àfáà kan wà tán máa ṣẹ́ẹ̀kì ojú wọn adákùnrin máa sọ bẹ́yìn kí lálùkò ó ṣe alùkò ó túnú ní àbá àti gbé nǹkan mọ́ láàárọ̀ ẹlùmí ní àwàlẹ́wọ̀n ah, ti pàtà àbá yìí àwọn tó bá jẹ súnfí láàrin wa àwọn sọ mọ́ sọ̀rọ̀ súnfí à níbi kan mọ́ ní irúbí kọjẹ́ tó mọ́ sọ̀rọ̀ nípa súnfí tí wọ́n ní afẹ́ ìdáfẹ́ mo máa ń sọ kásọ̀ nípa tí jẹ́ súnfí àti tàṣọ́wù náà afẹ́ ìdáfẹ́ dákẹ́ kí ni ibi tẹ́ni ẹ bá bí lọ́rùn jù sí nìbàdàn yìí nínú súnfí tiẹ̀ wà láì fi bá dákọ̀ bàbá àyà mi yóò ṣọ̀rọ̀ bí aláwọ̀ tààlà ní ìjẹun máa ṣe fún àwọn ọ̀fọ̀nì kò tó bẹ́ẹ̀ kó mọ́ sí àti tí ìbá ṣe nínú àwọn ọmọ tí ó àjà fún ṣe Ibrahim Niyas ní àwọn ilé ìlú tẹ́sítíyà lọ́dọ̀ ṣe Ibrahim Niyas àwọn táwa bá lónìí yẹn lọ́lọ́ ńlá àánú wa mo mọ̀ wọ́n bí ọmọ ṣe máa ń mọ bàbá ni bàbá màmá ni ìṣìnà pọ̀ lọ́dọ̀ wọn wàláhì àbìn ìṣìnà pọ̀ lọ́dọ̀ Sufi àbúláyé olódò sọ́nà àwọn ọ̀rẹ́ oní àti lóbi kan oní àti lóbi kan alóbi kan dó ká dáyé yìí tá a bá kókò òun bí tán á lọ lóbo míì subhanallah ẹ̀rọ àkùsẹ́ gbàgbọ́ mùsùlùmí yẹn faman fasada min ọba àdìnà àwọn tó bá yẹ pé àwọn tẹ̀lé ń sin lọ́wọ́ nìkan ni wọ́n ti wà ní ṣímà yóò fi ìyàwó lẹ̀ yóò fọ́ máa lẹ̀ ọmọ àti ìyàwó àmọ́ lálàṣì no kìí ti fàáfin bà wọn jẹ́ tẹ́ẹ̀bá rí tẹ̀blígì mẹ́wàá ẹni tó bá tara bọ tẹ̀blígì dáadáa tẹ́ẹ̀bá rí mẹ́wàá wọ́n láì tipátipá lẹ́sìn rí ọmọ ẹnìkan tó yànjú ọmọ tẹ̀blígì mẹ́wàá ojókòtò ọmọ gan ó ṣetọ́lọ́ǹgá lórí ìyàwó ẹ̀ ní kankan àti mo sọ lánàá nígbà ń bọ̀ nígbà ń jáde jẹ́ ọ̀dọ́ ọba kó mọ̀ ṣàánú wa ṣe bí nìkan bí nínú wa àwọn bàbá wa tán tẹ́sùn bàbá tó bí mi nísìn tí n bá tọ́ pé kámẹ́kà sàlátò fàájì màwọn ni ọ tó bí màmá yóò bá fi tó bá yẹ inú irú dúdú ẹ̀ tí wá jáde àbí rúkọ̀ tó ń kálukú ní pa náà kọ́ ni ẹ̀ jama tí wá bá jáde lára arú wọn táwa náà wá dàbí bá nàbí tuntun fún àwọn sábẹ́ pé khiyarukum abna'ul mushrikin àwọn tó sórí rẹ̀ dùnú yín àwọn ẹlẹ́bọ ló bí wọn ọlọ́wọ́ ṣe àwọn bàbá tí wá kò ṣe wọ́n lẹ́lẹ́bọ alhamdulillah mùsùlùmí ló ṣe wọ́n àjọyìn ẹ̀sìn wọn ni ò tó nǹkan jama ṣe pé àwọn tí wá yege wọ́n lè gé torí pé wọ́n nírú awa àwa tán ní nínú rẹ̀ tán wọn láwà nínú rẹ̀ tán wọn kí ó yẹn àná ni mo tú ní tí ń jẹ́ orí tán program kan ni mo wà lánàá ọlọ́run sì fìkan yé mi nínú tí ń jẹ́ orí àjẹjẹ tán ìjókòó náà lọ́lọ́run ti yé mi mo mọ̀ pé orí ni ìkẹ́nù rẹ̀ àjẹjẹ tán òun náà ni ọmọ rẹ̀ tó bí wá sílẹ̀ sáyé tí ń tẹ̀lé tọ́lọ́run gbogbo ọ̀dà tó bí yẹn bá wà nù sáré orí àjẹjẹ tá lọ́mọ yẹn wa wàláì ó ju orí àwọn ọdún lọ ó ju orí ọmọ ìlú èbó lọ orí àjẹjẹ ni tọ́lọ́run bá yóò mọ̀ sí mọ́tò ránṣẹ́ yóò mọ̀ tàṣọ ránṣẹ́ yóò mọ̀ sí ránṣẹ́ yóò tún wá jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ pẹ̀lú wa bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ wa ń ṣe wà láì kó fún wa ń bẹ̀ ó gan àwọn ọ̀tá wa àwọn tó wà láìta sọ fọ́lọ́wọ́n ọ̀pẹ́ náà àwọn máa lò fún náà kápẹ́ wọ́n láìkì kápẹ́ gan àwọn òdè wíṣì káwọn tẹ́ wà láì láàrin ṣùgbọ́n bí ó ṣe máa rí náà nìyẹn àwọn onímọ̀ wa wọ́n sọ pé ahlu sunnah wal jama'a a'lamu an-nasi bil haqq wa arhamu an-nasi bil khalq wọ́n lọ́wọ́ ní olùtẹ̀lé súnnà tòótọ́ jùlọ nítorí pé ara wa a máa ń jura wá lè fún tọ́lọ́run ni àìlọ́tọ́lọ́run lọ́rùn àìṣe kí ni àìlọ́tọ́lọ́run lọ́rùn lọ́dọ̀ tí wà nìkan sì ní ọmọ kí ó ti máa ń pàrà àtọ̀ náà lọ́dọ̀ tí wà nìkan lọ́mọ ìjọ́ ti lè sọ pé ìmáàmù ẹ̀ ń wò mí dù ẹ ṣe tó fi tó fi ẹ̀sọ́ pé man qala li shaykhi lima la yuflihu abada àwọn tó fi ní ẹni tó bá dé àáfà rẹ̀ lọ́nà tó bá wé kí ló fàtẹ́ fi ṣe báyà àáfà wọ́n nínú ẹni bẹ́ẹ̀ kò tún ní jèrè tí ó fi lọ pàdé ọlọ́run àáfà rẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó sọ pé rárá ọ̀dọ́ tó wá nìkan làbá àti máa ń sọ̀rọ̀ tẹ́ ọ̀gẹ́ ah, ìmọ̀ bọ̀ wọ́n àbí ẹ̀gẹ́ ti pè ní ó wà náà àdísà náà Muhammad sallallahu alaihi wasallam anábi ni idha mata ibn adam inqata'a anhu 'amaluhu illa min salah anábi ni tíyàn bá ti kú gbogbo tíyàn bá ṣe láyé tíyàn bá ti kú gbogbo ṣe olóore èèyàn gbogbo rẹ́kọ̀dì èèyàn ló ti close nǹkan mẹ́ta ni òní dúró anábi wọn ni alákọ̀ọ́kọ́ ọ̀nà ni sadaqatin jariya ọ̀nà ni sàárà tíyàn ṣe tó jẹ́ sàárà tó ń sàǹfààní nígbà tíyàn sí láyé máa bí ẹni tó jẹ́ kànga táwọn èèyàn ń pọn lẹ́yìn ikú rẹ̀ gbogbo bọ́n ṣe ń pọn nìyẹn orí àjẹ ìjẹ́ tán ni yóò máa bẹ́ẹ̀ tó jẹ́ kànga àtúrò àwọn iṣẹ́ tó bá rí bẹ́ẹ̀ àrẹ́bìlẹ́lẹ́ kejì ayélujára yóò ń tàfà òbí owó náà ni ìmọ̀ táwọn èèyàn fi ń ṣàǹfààní sheikh ibn usaymin inú sharu riyadu salihin wọ́n nínú ìmọ̀ táwọn èèyàn fi ń ṣàǹfààní owó náà ni kí ni ọkọ̀ tẹ́lá wọ́n nínú rẹ̀ owó náà ni kí ìwò lè kọ́ ṣùgbọ́n náwó sí tẹ́lá ẹni tó kọ́ ẹ̀wọ́n náà láǹfààní wọ́n nínú rẹ̀ náà ní gbogbo àwọn lectures tá ń ṣe yìí wípé ẹ̀ wà lẹ́ọ̀rọ̀ yẹn ni mo kà mo fi gba pé kán máa rìkọ́dù àwọn lectures mi lọ́pẹ́ ìmọ̀ òwe àwọn èèyàn ìtàn ń dúró wa yìí lọ́wọ́ tán lè máa pọ̀ náà ìlọ́rọ̀ wà ọ̀rọ̀ ní mélòó lè mímọ̀ náà tí mo hápẹ̀ náà ah, ó rí ní sàánù yóò máa ẹ̀kan máa a ẹ̀dá náà ẹ̀gbọ́n mú mú tó abẹ́ ṣáyé ara mi èmi náà gbọ́dọ̀ lórí ó di jẹ́ máa ó di mẹ́ta ń sọ̀rọ̀ yìí mọ́ wà padà ọ̀rọ̀ yìí kí àwọn mọ̀mọ́ wa àgbàlagbà tán bẹ́lá wa inú mi máa ń bàbá ti rán àwọn àwọn bàbá tán wà pẹ̀lú wa yìí wàlẹ́ ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wàlẹ́ ṣe ní èèyàn ọkọ̀ orí ibú lọ jẹ́jẹ́ ó sì fẹ́ jáyàn lẹ̀ èyí ó tún wá lọ gan pé ah, àlọ́pọ̀ yìí aláàjọ ni wà orí ibú rẹ̀ wallahu yad'u ila dari salam wa yahdi man yasha'u ila siratin mustaqim ọmọ bá ní tó ń pèpè sí oná ẹni tó bá ti wo òun máa ń fọ̀nà ọlọ́run adúgbẹ́ tó fọmọ̀nà wá ẹni tí ò bá ti gbàpá mọ̀nà kò tí kò tí ìmọ̀dí tó wà wallahi alazim àmànà àfàfẹ́ tí a fẹ́ yàtọ̀ mẹ́lá àrin yìí àmànà ṣùgbọ́n kí ni ó àfàfẹ́ gbogbo dọ́ta bá ti ń rí bùkátà sí àtúnṣe àmọ̀sàtúnṣe àtúnṣe wa náà ni àtàtúnṣe náà ló fi rí báyìí lágbára ọlọ́mọba lápapọ̀ wa á tún mọ̀ so àdúpẹ́ pé ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ sàlàfíyà ẹ̀sìn ìlànà súnà nígbà Muhammad sallallahu alaihi ó ti tí wọ́n máa sọ pé àwọn ọmọ kéékèèké rárá àwọn àgbàlagbà àlùbáríkà àwọn náà ọlọ́run tún dà wọ́n pọ̀ ìlànà tí wọ́n ń sàdúrà fún mi ìdámọ̀ṣẹ́ rí kórè rẹ̀ ni kódà bàbá tó ń sagídí tó bá mọ válù ọmọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò mọ̀ tún pẹ̀yìn yá ọlọ́run mo ṣe ọ ṣùgbọ́n yóò dínú sàárè ìtàkó tó mọ̀ pé ah, àsọ́bọ̀ ló ní kí n ní Abdulrahman àsọ́bọ̀ ló ní kí n ní Ahmed yìí ló ní kí n ní Bello yìí pé ah, àsọ́mọ̀ tọ́tọ́ jẹ́ pé ọ̀rọ̀ tẹ ò ní jáde láúláú bí tànábìwà Ibrahim láì fi hàmà sẹ́kọ́ tànábìwà Ibrahim ọ̀rọ̀ bàbá àti ẹ̀ láúláú ni ó jà sí tó bá jíjọ́ gbẹ̀dà fi hàmà arábìnrin ànábìwà Ibrahim yóò pàdé bàbẹ́ ẹ̀ yóò rí yẹpẹrẹ yóò rí dáàmú lára bàbẹ́ wọn ànábìwà Ibrahim wà sọ pé ya alam akul laka láta àṣìyìn láyé ìwọ bàbá ni ó mú ṣe lọ bú tó pé ìlànà yìí ṣe lànà Ọlọ́run wọn náà nàbọ̀ Ibrahim wọ́n fi láàfin kàlẹ́yọ̀ lẹ́nìí gbogbo tó bá sọ ni màá máa tẹ̀lé ìní yapa rẹ lẹ́yìn ìní farabalẹ̀ fún tí ọ lẹ́nu anábọ̀ Ibrahim wà fẹ́ ọlọ́run bá ń sànù bàbá mi ìwọ ló sọ pé ò ní bà mí ló jẹ́ àwọn ni ọlọ́run sọ pé inni haramtu jannata ala al-kafirin ebi mo ti fi yé wọn náà pé gbogbo àwọn kèfèrí ìní tí wọ́n sálì jẹ́ náà ọlọ́run fẹ́ràn pé inú mú tó pé tàwọn bàbá tí àwọn ọmọ tí wá ọ̀rọ̀ wọn sẹ́pẹ́rẹ́ tán bá lo àníyàn dáadáa pẹ̀lú wa yóò wà dáso rẹ̀ àjẹ́jẹ́ tán ọlọ́mọ́ta ṣe bẹ̀ almuhim ebi tí mo ti lọ ò ní pé Islam ìlànà pé ká nímọ̀ òdodo ká fi mọ̀ ṣiṣẹ́ ẹ ẹgbàgbé ẹ̀kọ́ sí ti ń ọ̀rọ̀ ẹnu mi ní ẹ mọ́ wò wà ní kò sírú àfà àbẹ́nu Islam wà láì sí ọ̀hún a sọ pé èèyàn gbọ́dọ̀ perfect but kálukú mọ̀tún rẹ̀ ṣe ìjẹ́sìn wà fún nìyẹn ọlọ́rin ẹ̀rẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam inú tó mọ̀ ṣe fún wa ní pé wà yuzakihim nítẹ̀sìn wọ́n wà fún náà ní kó tún wa ṣe nǹkan báyìí dá nǹkan báyìí ọ̀tá nínú àfọ̀mọ́tẹ̀sìn wa mú wa òun náà ní pé mùsùlùmí máa ń rí ti ẹ̀ lọ́tọ̀ ni yàtọ̀ fún àwọn kèfèrí ní pàtàkì jùlọ àwọn alìkìta agbọ́dọ̀dọ́rin papọ̀ anábí wa Muhammad sallallahu alaihi wasallam anábí ni man tashabbaha bi qawmin fahuwa minhum anábí ni ẹni tó bá fi tiẹ̀ tó bá fi jọ àwọn èèyàn kan wọn náà ṣe kí ni ó ti dára wọn nínú àkọọ́lẹ̀ mi àná gbìn almaru ma'aman ahabba yawm alkiyama níjọ́ gbìn alkiyama àwọn tí yàn bá nífẹ̀ẹ́ tí yàn bá máa ń fi wà jọ tó ń fi rìn jọ tó ń fi ọ̀rọ̀ jọ àwọn yẹn lọ lọ́wọ́ bó tó yàn mọ́lá alkiyama ìkanú àwọn mùsùlùmí anas malik ọmọ ọ̀dọ̀ anabiwa muhammad sallallahu alaihi wasallam odidi ọdún mẹ́wàá ló fi sin anabiwa muhammad ó wá sórí rẹ̀ púpọ̀ látara nẹ́bà Muhammad ìgbà tó ń gbọ́rọ̀ ilé máa nẹ́bì wípé ẹni tí yàn bá ní tẹ̀lọ́wọ́n ó tó yàn mọ́lá kìyàmà anasmun malik wa sọ pé fama fariha al-muslimun ba'da islamihim farahuhum bi hadha al-hadith ó ní àwọn mùsùlùmí gbọ́rọ̀ lẹ́nu ànábì ìníjọ́ kejì tí a lè sọ pé inú gbogbo mùsùlùmí dùn jùlọ lẹ́yìn kọ́ ọlọ́run tí wọ́n mùsùlùmí pẹ̀lú ìdúnmọ̀ mùsùlùmí ìdúnmọ̀ ọlọ́run tí wọ́n mùsùlùmí àlè ìdúpẹ̀ yẹn tán wọ́n ní kò tún wá sí nǹkan tó kó dùn bá àwọn mùsùlùmí tó tó wí pé ẹni tí yàn bá ní ìfẹ́ lọ́lọ́wọ́ bó tó yàn mọ́lá kìyàmà wọ́n ní ṣọ́rọ̀ ní lọ́ọ̀hù máa hùn wà in lam a'amal misla a'malihim sábà ní ta làwọn tèmi nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ ànàbí mo nífẹ̀ẹ́ abubakri mo nífẹ̀ẹ́ omar mo nífẹ̀ẹ́ usman mo dẹ̀ ń rankan pé níjọ́ ọdún ìbẹ̀rù kìámà àwọn ọlọ́wọ́ bó tóbi papọ̀ mọ́ ó dà bó ti jẹ́ pé iṣẹ́ mi kò lè tó tún wọn láéláé jama àwa náà fanáàlù nuhibbu rasulallah wa ababakir wa umar wa usman وعلي رضي الله عنهم ونحن نرجو أن يحشرنا الله معهم وإن لم نعمل مثل أعمالهم àwọn náà anábìlà nífẹ̀ẹ́ ẹwàdà kò báṣẹ báṣẹ ìbí dálò súnmọ̀ náà ní ẹ̀ báṣẹ wá nífẹ̀ẹ́ anábìlà tán gọ́ọ̀lẹ́ wọ́n pàrẹ ní kọ́rin ní kọ̀dọ̀ oníṣọ́bẹ̀ẹ́ mìíyà kẹ́bẹ̀ẹ́ mìíyà tó mọ̀ fi tó lọ́wọ́ tó sí láìkì yá mọ̀ tẹ́bà bí tẹ̀blík pé á ah, nínú àwọn tó ṣe dáadáa mọ́ lánàá ìyá Maulana Ilyas tó jẹ́ pé nínú àdíṣì mọ̀ọ́dú gan èèyàn lè rí pé ó lè lánú ìyà ọlọ́run gẹ́gbà wà náà sí lè sọ́pá lè lánú ìyà ọlọ́run bóòlù yóò ṣe máa nífẹ̀ẹ́ bóòlù yóò ṣe fẹ́ máa jọ ẹni tó jẹ́ pé àmọ́bí tọ́rọ̀ ọ̀rọ̀ kan bọ̀ fún wa jọ ọlọ́run la nílà ni ìní máa ń ṣe bá bóòlù yóò ṣe fàbúbákiri Umar Usman màá wá fàwọn ẹyẹlẹ inú àwọn àtẹ̀lé náà

ó sọ̀ fún bàbá bàbá tèmi kò sọ̀ fún lọ́dọ̀ ọlọ́run sóbọ̀ kò sọ̀ fún kí ẹlẹ́ta kò sọ̀ fẹ́ nìyà kan gbogbo wọn ní táàmù ẹ̀bẹ̀ òun náà ni pé narju lahum wa nakhafu alayhim àmọ́ ẹ̀bẹ̀ náà pé ìwọ̀n bá ń tán ṣe kọ́lọ̀ kẹ̀kẹ́ wọn o àmọ́ á bẹ̀rù pé ibi tán ti takùtọ̀ ọlọ́run kọ́lọ̀ kó mọ́ fi yà rẹ̀ jẹ́ wọn gẹ́gẹ́ bí àwa náà máàkì iṣẹ́ wọn tó ti fàmí máàkì sí àwọn ènìyàn máa ń tẹ̀lé lọ́lọ́wọ́ sọ pé wàsàbìkún al-awwalun من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ọlọ́run ni àwọn tán fojú kan náà bí kan tẹ̀lé ọlọ́run ni gbogbo wọn pátá òun ti yọ́nú fún wọn ṣàbídí àmá ti mú kan nínú àwọn ẹ̀yẹn èyàn ti ṣorí rẹ̀ ní bọ̀tí àbá mú nínú àwọn tẹ̀yìn tí ẹnu ò dá pé in tó ṣe gan ọlọ́run ó dá nísìnkín gọ́gọ́ pé sílànà bàbá adam aláwà fílẹ̀ ni pé bàbá wa adam lágẹ́gẹ́ sójá adam àfìlí ni àbúnàbíta mọ̀ bí i sóhùn ládám àfìlí adam àfìlí gan kò gbọ́dọ̀ sí ìkẹ́kẹ́ kánibà Muhammad wá sí tó yàtọ̀ sí ẹjọ́ bá tẹ̀ ládám àfìlí gan yóò so méjèèjì olè yóò papọ̀ ibi tí wọ́n ti lọ òun ni pé ẹni tí èèyàn bá wà pẹ̀lú lọ́lọ́wọ́ bó tó èèyàn má níjọ́ ìjìnlẹ̀ òkè àmọ́ àbíbí tí wọ́n ti lọ kọ́ nìyẹn kálukú máa fẹ́ tó nífẹ̀ẹ́ kálukú kó máa sọ kí ni o kó máa fẹ́ tó nífẹ̀ẹ́ ibi tí ń pẹ̀sì èèyàn bá wà ibẹ̀ náà lọ́lọ́wọ́ tó èèyàn má ọlọ́dà kún ibi tí ń pẹ̀sì wá wà ọ̀dọ̀ anábìwà Muhammad ibi Abubakar Siddiq ni ibi Umar ni ibi Usman ni lọ́dún pé àfáà tó kọ kí lórúkọ síra yìí tí sọ́tù sọ̀hábà àbí nǹkan tó bá ti sọ̀rọ̀ kankan náà àwọn sàábé tán ó ládùn àkàntì máa ń ṣe ó ti pẹ́ tí mo ti kàdá ẹ̀ ọgbẹ́ Allahumma inna nuhibbu ashaba rasulika Muhammad pé ìwọ ọlọ́run a nífẹ̀ẹ́ gbogbo àwọn sàábé rẹ̀ gbogbo àwọn fojú kan ànábì

ọ̀rọ̀ tó kọ́dà ọ̀rọ̀ tó kọ́lọ̀ tó ní sẹ́yìn Abdullahi ibn al-Mubarak tó ló gbà dáa sọ yìí bá fi jẹ́ni ọlọ́run tó nínú èrò wa àmọ́ tó lọ́wọ́ fi bá wọn lò àwọn tó lọ́wọ́ ti sọ bí ó ti bá wọn kan lò àwọn tó lọ́wọ́ conclude bí ó ti bá wọn lò wọn náà ní kí ni ọ̀nà ní pé kátàkọ ilana àwọn alul kitab lànàbí sọ́tọ̀ na tashabbaha bi qawmin fahuwa minhum nínú àkọlẹ̀ mi ànábì ní la tashabbahu bil yahudi wala bin nasara ànábì ní ẹgbọ́dọ̀ fi kí yahudi ẹgbọ́dọ̀ fi kí ní jọ àwọn nasara ẹgbọ́dọ̀ jọ àwọn christians lọ́nà kankan ìyẹn gẹ́gẹ́ ló wu ọ̀pọ̀lọpọ̀ àwọn musulmi jọ àwọn tó jọ yẹn fẹ́ jọ àwọn jọ yẹn jọ àwọn tọ́lọ̀ bá ní ká máa wá òun ká tẹ̀lé irú ìlànà wọ́n fi bínú sáwọn fi sọ àwọn kan nínú wọn dẹni àánú àwọn bínú sí àwọn ìyàwó bí àwọn náà dẹni àánú àwọn ó mọ̀ sí ìlànà tó tọ́ ìlànà kátẹ̀lé tọlọ́hun kátẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam láì fi ìṣesí jọ ìkankan nínú àwọn èèyàn tá a sọ yìí tó nínú àwọn nǹkan tá a ti gbọdọ̀ jọ wọn ọ̀kan níbẹ̀ òun náà ni pé a gbọdọ̀ jọ wọn nípa pé ká fi wọn sí wọn àbí ká kí wọn nínú ọdún wọn tàbá ní neighbor Christian àbí tàbá ní family Christian Eh, kò sí àjọjọ́ mọ̀ ìyàmá ìgbà ń ṣe ládánwò nínú ẹbí mi ẹlòmí nínú ẹbí ẹ̀ lè jẹ́pọ̀ nìkan ni mùsùlùmí ẹlòmí ń nínú ẹbí ẹ̀ àdàlúdàpọ̀ ni lójókí tó bá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó bá tọ́bí ìmá fi ìmá kí wọ́n kú oríire ìmá kí wọ́n kú ọdún nínú pé a fi ìdùnnú hàn sí ìbàjẹ́ tí wọ́n ṣe ayà al-Qur'anul Karim ni ló ní àdọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú Suratul Furqan nígbà tó ròyìn àwọn ìbádọ̀ Rahman nínú ìtọ́nà ọba fún wa ọlọ́ba ni walladhina la yashhaduna az-zur àwọn ìbádù rahman àwọn ẹrùsùn ọlọ́wọ́ bá òun náà làwọn tó jẹ́ pé wọn kì í dá sí nǹkan rọ́ wọn kì í sí níbi nǹkan rọ́ àfọwàdà ibn abbas radiyallahu ta'ala anhu wọ́n ni eidul rọ́ ẹlẹ́bọ ọdún àwọn ẹlẹ́bọ bóyá láàrin bí ní ṣókí afọ́wàdẹ́ ibùn tẹ̀mí rahimahullahu ta'ala wọ́n ní nǹkan tí àwọn kírísítẹ́nì àtàwọn júù tán máa ń ṣe tí a mọ̀ pé àwọn náà ni a lè jọ sọ pé àjọ jẹ́ ẹni tí ó fẹ́ra rẹ̀ tì sí ẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run wọ́n ní nǹkan táwọn Yahudi àti àwọn Nasara máa ń ṣe ìpín mẹ́ta lókun sí ìpín alákọ̀ọ́kọ́ òun náà ni nǹkan tó ó wà nínú ẹ̀sìn wa ó wà nínú ẹ̀sìn tiwọn náà ìlànà ilana lọ́dọ̀ wa ìlànà ní ní kíni ó lọ́dọ̀ tiwọn náà irú eléyìí islam sọ pé ayapa wọn nípa ìròyìn táàfi ṣe nǹkan rẹ̀ ka rẹ̀ a àmà ń àwọn náà ma ń dáwẹ̀ náà nabi wa sallallahu alaihi wasallam anabi ni ma bayna siyamina وصيام أهل الكتاب أكلة السحر وفي رواية فارق ما بين صيامنا وصيام أهل الكتاب أكلة السحر رواه مسلم أنا بني in tó sòpin yà tọ́lọ́ fi pín àwẹ̀ tí wà àti tí wọ́n òun náà ni pé àwa máa ń jẹ sàárì àwọ́ jìgbọ́n lóòrùn ẹgbẹ́ àwẹ̀ jọ pawápọ̀ ṣùgbọ́n àgbékalẹ̀ islam wọn fi káwà ìyàpá wọn àwọn ìjẹsàrí nínú àwẹ̀ wọn káwọn máa nígbàtí nǹkan yẹ pàwápọ̀ bẹ́ẹ̀ náà gbogbo tó bá pàwápọ̀ bóyá nínú ni àbí nínú àládà ni islam sọ pé káwà si sí wọn níbẹ̀ lọ́pọ̀ pé ní bá wò nika àwọn ṣe nìka àwọn náà ṣe ṣùgbọ́n àwọn àwọn ìyàwó tí wọ́n bá ń ṣe nǹkan wọn ní sùn papọ̀ pẹ̀lú wọn nínú ilé wọn ní jọun papọ̀ tí wọ́n bá wọn ní lè mú ìbàbá bèèrè Anagba lọ́wọ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n lè bí ní ìsináwó kulla shay'in illa nikah àwọn ìyàwó tí nígbà ìgbé sílé tán bá ń ṣe nǹkan oṣù tán bá gbogbo tó tọkọ lè ṣe papọ̀ òun náà ṣe pẹ̀lú wọn lẹ́yìn pé sún mọ́ wọn láàyè tí ó ti dọ̀mọ́ ó kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe ẹ lè sùn papọ̀ ẹ lè jọra yín lẹ́sẹ̀ ẹ lè bára yín ṣeré ẹgbẹ́ nínú ọ̀lànà tá ń gbé àjáyé ànábì ti sọ pé káṣí kí ni ó kàyàpá wọn wọ́n nígbà táwọn ìyàwó dí gbọ́rọ̀ yìí wọ́n ní máa àrọ́dà àdàrọ́jú àyíyádà alánà mí nàlà àmrì ṣe à ilà kọ̀láfà nà fi wọ́n ní ànábì yìí kò ni tí òkè ṣe tiẹ̀ lọ́tọ̀ mo tí nǹkan bá jọ pawápọ̀ islam mú ìròyìn wá fáwa tí ó jẹ́ kójá tí wa kó yàtọ̀ sí ìsìn wọn láti sọ pé nísìnyí kí ni mùsùlùmí kí làwọn mùsùlùmí wájú ni pé à ń ṣe engagement kí làwọn débẹ̀ ìlànà ìjọ ni àwọn christians wọ́n wà wọ́n wà gọ́líbù débi pé ẹgbẹ́ bá wọn lọ bá gọ́líbù wọ́n wà gọ́ yìí gan christian wà gọ́ yìí débi pé nǹkan tí west bá ń ṣe christian máa ń rò fáwọn ní west christian máa ń rò pé àwọn ní kíni àwọn ní west so tí west bá ń ṣe gan white wedding christian kan ló ní white wedding west ló ní white wedding but christian fi believe say àwọn làwọn ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ring ọ̀rọ̀ kò wá nù christianity but táwọn bá ti rí ìtàn sí kankan lọ́dọ̀ àwọn òyìnbó báyìí so wọ́n làwọn làwọn ni wọ́n ni àwọn làwọn ni so eléyìí ó fà àfihàn bá iná fi jẹ́ pé dọ̀ọ́lù ni wọ́n àbú muslim lọ́mọ sọ pé àwọn òkín lè understand ẹ̀ kíyàn pẹ̀lẹ̀ ní professor professor anything kódà kíyàn jẹ́ professor of kilo kíyàn jẹ́ professor of zero káwé professor zero gẹ́gẹ́ ló da professor professorship ẹ̀ lórí zero ni bóòlù ṣe hard up káwọn ní one plus one plus one is equal to one ṣé base ten ló fi ájẹ e tó fi máa equal to one ní àbí base three so nǹkan tó yẹ kó kò bá common sense mọ́ so even mùsùlùmí ọlọ́wọ́ bá kẹwàá pẹ̀lú lànà anábìwọ̀n Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Islam fẹ́ ká máa yàtọ̀ fún wa níbi gbogbo nǹkan tá a bá ń ṣe kò sí kò sí tó jẹ́ white wedding nígbà kan èyí àǹtí wa tó máa ń tanra rẹ̀ lórí rédíò ó ní òun fẹ́ ṣe Islamic eh, engagement sẹ́ngídé ọdá abẹ́rẹ̀ pé kí ni àràbíyà larba. lọ́wọ́sán dáná bí dìbí lárúbá sálà nàbí àbí àràbí àrà ní kí ni engagement nínú ìdí lárúbáwá wọ́n ni àwọn máa ń ṣe islamic engagement it's like kí ẹ̀sọ́ pé ṣe islamic engagement ó dàbí pé kí ẹ̀mọ́ sọ pé àwa náà a ní àwọn islamic churches

abala àkọ́kọ́ ni nǹkan tó jọ pàwápọ̀ yálà nínú ẹ̀sùn ni àbí nínú ìsẹ̀mí ayé tó bá bófin wa mú tó bófin fún wọn náà mú kí ni Islam sọ fún wa Islam sọ fún wa pé ká yapa wọn ní ibi ọ̀nà tààdà ṣètò wa ní ló bí pé tàbá fẹ́ kírun nígbà mí a lè wọ bàtà nítorí àwọn Yahudi anábìnilá yóò fi ní àlèm àwọn òkè fi bàtà wọn kírun abala kan ni abala ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìlànà tó jẹ́ wípé àwọn náà dálẹ̀ kò sí nínú ṣẹ̀rẹ́ àti wá kò sí nínú tí wọ́n náà eléèrú burú jù inú rẹ̀ ẹ̀sìn ní ọdún wọn ètàn ṣe yìí àfẹ́tàn máa ń ṣe ní dòròdà ìlànà yìí kò fi ń ṣèlànà ọlọ́run nítorí pé kódà nínú tàn àti wọn ní láti àmúǹkà ní fẹ́mi ǹkà pósì kan tí fẹ́mi aríbisálà kọ bàbá fẹ́mi aríbisálà ní facebook tó ti ń fọ́ ti christianity tó ń cite references nínú encyclopedia biblica ibi kódà nínú encyclopedia biblica gan àwọn òǹkọ̀tán christianity náà sọ pé kò sí tó ń jẹ́ christmas because gate kan bí jesus christ kò wá established níbi kankan torí ẹ̀dẹ́gbẹ̀rẹ́ àwọn jehovah witness àwọn máa ń takò gan post yẹn ní láti àtúbà bá fẹ́mi arígbésálà kọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ṣépèlè yìí wọ́n ní antichrist yìí ṣé pé ṣe mọ̀ pé ọlọ́run lẹ̀ ti sọ fún wa pé olódo ni wọ́n wọ́n ti verify lẹ́yìn náà ẹ̀fẹ́ bá wo social media lẹ́nu àwọn ọmọ kọ̀ọ̀kan tán bá díà láti sọ pé kíní ìdí ẹni kò dẹ̀ ní root nínú christianity o kí làwọn christian coalition máa ṣe kàkà kí wọ́n lọ mú historical fact wá láti fi substantiate position tiwọn wọ́n máa ṣépè lẹ́nu ẹni kí ló fà àwọn fẹ́ kó máa wà bẹ́ẹ̀ ní táwọn kan náà fẹ́nu islamu náà nìyẹn kí wọ́n máa ṣe mọ́lìdì ká fílẹ̀ fún wọn kò sí fílẹ̀ islamu orí báwọn almuhim àwọn èyí tó jẹ́ pàwọn náà dálẹ̀ tọ́lọ̀bù lọ́wọ́ sí eléyìí títẹ̀lé wọn bẹ́ ọ̀nà ànùdáàni nínú rẹ̀ ní Christmas yìí nínú rẹ̀ ní Easter ọlọ́run bá sọ fún Al-Qur'an Al-Karim tó wà má pàtàlú wà má fàlàbò wọn pa wọn rẹ̀ kán má gbélé bù bóòlù ẹ̀fẹ̀ wá máa fi ààwẹ̀ tẹ́ máa fi ọdún tẹ́ máa fi sọrí pípa bíṣọ̀ eléyìí nínú wa olódo nínú àìmọ̀kan ni ìpele ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìpínlẹ̀ tó jẹ́ pé ó ti wà nínú ẹ̀sìn tiwọn ṣùgbọ́n ọlọ́run ọba ti fagilé nínú ẹ̀sìn tiwa nǹkan mí àmà wà nínú ẹ̀sìn wọn ṣùgbọ́n nínú ẹ̀sìn tiwa ọlọ́bọ̀ ṣe kí ni ọlọ́bọ̀ fàgilé eléyìí náà àgbọ̀dọ̀ tẹ̀lé wọn lórí ẹ̀ àgbọ̀dọ̀ tẹ̀lé wọn lórí ẹ̀ kódà ọdún wọn tó wà authentic Islam ti fagilé kápọ̀dún kan bá wà tó wà authentic lọ́dọ̀ wọn Islam ti fagilé pẹ̀lú àdísà náà sùnmọ́ àlùkẹ́rọ́bì àlàáníhó inú súnà Abi Dawud هنا قدم النبي صلى الله عليه وسلم المدينة ولو يومان يلعبون فيما هنا تعطانا جوا مدينة àwọn ará Mẹ̀dínà àwọn Yahudi tó bá ń bẹ̀ wọ́n ní ọjọ́ ọdún méjì kí lànà bí sọ fún wa ànábì ní qad abdalakumullahu bihima khayran minhuma Eidul Adha aw Yawmul Adha wa Yawmul Fitr ọdún méjì dìtẹ́ yìí ṣe tí mo bá ní lórí ẹ̀yìn Ọlọ́run ti pààrọ̀ ẹ̀ pẹ̀lú méjì mi kì í ṣe ọdún iléyà àtọ̀dún tuntun àwẹ̀ ó túnmọ̀ pé ọdún wọn tó ọ̀fẹ́ntìkì gan tán bá fẹ́ gbé jáde lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn ọmọ sọmọ pé ọdún yìí ó ọlọ́run ti ṣe kí ni ọlọ́run ti wọ́ gilẹ̀ ló jẹ́ pé nínú májẹ̀mú gẹ́bí àfọ́ ibn al-qayyim al-jawziya rahimahullah ta'ala tí ó máa rúmọ́ ń ṣe fún àwọn alùzimá àwọn christian tó ń dìlú islam ní abẹ́jọba islam nínú májẹ̀mú ni pé wọ́n ò gbọ́dọ̀ sí àfihàn ọdún wọn wọ́n dọ̀rọ̀ sí kí ni wọ́n dọ̀rọ̀ sí àfihàn ọdún wọn rahimallahu dawlata saudiya wa hukamaha wa ulamaaha orílẹ̀-èdè saudi arabia ọlọ́nkọba nìkẹ́ àti àwọn onímọ̀ abẹ̀ àti àwọn ìjọba abẹ̀ wà láìwọ̀n perfect gẹ́bà náà ti perfect ṣùgbọ́n nínú orílẹ̀-èdè tó ṣoríire jù lórílẹ̀ àgbáyé kò sórílẹ̀-èdè tó ṣáájú orílẹ̀-èdè Saudi Arabia gbogbo lẹ́ni sílẹ̀ mẹ́rin Saudi Arabia náà ní tẹ̀lé tọ́lọ́wọ́n bá ti fẹsẹ̀ múlẹ̀ jùlọ ẹn tí ò bá gba ilé yìí nẹ́fà kò ń bẹ nínú tí ó bá jẹ́ nifak àti jẹ́ kẹta ọlọ́ba kẹwọn púpọ̀ tí a fi bídí àgán bídí àgbọn òṣèré fi hàn sáódì bídí àkò ṣíṣẹ́ kí ni kò sí fi hàn sáódì a ń bọ̀ sí bọ́ sí Yahudi àdínà sọ̀rọ̀ níyà kò sí gbé hàn ìgbọ́mọ̀ àfáà wọ́n ni wà lọ́ ìlàrin ọmọ kí wà àwọn ní sọ̀díyà tó jọmọ̀ sọ̀ọ́dí wọ́n sọ pé yá ustaz alọ́rọ̀ àìsà kàfíran ustaz pé àwọn kèfèrí tó máa sọ ìfẹ́yìn rí wọn rí nínú tẹlifíṣàn àwọn ti máa ń wọ̀n pé ṣé ẹrú kèfèrí tẹ́ ẹ dúró báyìí kèfèrí náà dúró wọ́n làwọn ará rẹ̀ pé ah. ẹ̀ráwọn abísọ́lá rárá abísọ́lá yàtọ̀ sábíọ́nà Abíọ́nà làwọn àrùn. Wọ́n lórí ròyìn kèfèé bóò ní kèfèé rí, ètí kèfèé rí bó báyìí tẹ́yìn náà dúró rí, kò rí kèfèé rí. Jẹba sórí rẹ̀ kan rí. Kò mọ́gbọ́n, ó bẹ̀rẹ̀ ọlọ́gbọ̀n àwọn àmì kìtà àbọ̀ ìdàbí ẹgbẹ́ àwọn òtí ìṣojú là ẹgbẹ́mẹ́rin wọn nu rédíò ló máa sọ̀rọ̀ wọn ẹgbẹ́ máa ń gbé tẹlifíṣàn tí ẹmọ kò lè imagine ẹ̀ so irú ìdájọ́ tí Islam dé kalẹ̀ náà ni pé níbi tí Islam bá ti ń rúùn àwọn kèfèrè ò lè celebrate kan ní àwọn sọdún rárá o ọdún wọn tí Islam bá ti ẹ̀ fún wọn ní àǹfààní pé ẹ máa délùú sọmọ fún wọn láǹfààní ìgbélùú ọdún wọn súkẹ́súkẹ́ ni ẹ ń ṣe é wọ́n gbọ́dọ̀ gbé jáde tó tá bá wọ ọdún yìí èyí táwọn ń ṣe nínú ìpele ẹlẹ́ẹ̀kejì yẹn ló bọ́ sí ọdún tó yẹ pé kò bá òfin ọlọ́run ọba tí ó bá mú wọ́n ní Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ọ̀rọ̀ tí níjọ́ ọdún àwọn ọ̀tá ọlọ́run ẹ̀jìnà tí bí sábà wà ní òun àwọn ọ̀tá ọlọ́run nínú ọdún wọn ẹṣẹ́ kí ni ẹ̀jìnà fún wọn ẹmọ́sùn má wọn afáàdé ibùn fún mi lọ́wọ́ ṣùgbọ́n ọlọ́run tààlà nínú àwọn afáà wa àtàyè ìsìn yìí àwọn ni wọ́n kú bí ya 2000 wọ́n ẹni tí ó gbọ́kẹ́ ó gbọ́kẹ́ Christmas nígbà tí ó fi inú òfin nínú òjò lédè kò lédè mìíràn ju Christmas lọ wọ́n ni tàníyàtò kòfàr bí i ìdìlì Christmas àwògẹ́rìhì min àyàdì im àdìníyàtò haramu bèlè tìfàk wọ́n ni ká máa kí àwọn Christian pé happy Christmas àbí ká máa kí wọn pé happy Easter tàbí ká máa kí wọn pé happy new year haramun nílé tẹ̀fà wọ́n ní èèwọ̀ ní pẹ̀lú àfẹnukò gbogbo àwọn onímọ̀ mùsùlùmí kama nakọla dáàlì kàmà lọ́kọ̀yìn gẹ́gẹ́ bí àfáwà àgbà ibn al-qayyim ثم قال ونبن القيم واسقه فهذا إن سلم قائله من فهو من المحرمات ṣékò ní ẹni tí ó bá ti ẹ̀wà ń kí wọn kú ọdún yìí tí ò bá di kèfèrí bí wọn ẹni ẹ ti kó sínú nǹkan ìwọ̀ méjì ni ó lè tàtàrà kí kí yẹn di kèfèrí irú wọn tí ò bá ti ẹ̀wà di kèfèrí kò lè là nínú pé ó ti ṣe nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ ó ní wọ́n wà bí manzilati an yu'annihahu bi sujudi ila salib ó ní tó bá ń kí wọn kú ọdún kò sí ẹ̀sọ̀ láàrin òun àtẹni tó ń kí ẹni tó ń fi orí balẹ̀ fún tó ń forí balẹ̀ fún kí ni sọ̀líbù tó ń forí balẹ̀ bá bìlìbù فمن أنها عبدا بمعصية أو بدعة أو كفر فقد تعرض لمكر الله تعالى وسخطه شيخ نجد جاني كان يتبع كي يروكا lórí ìyàpọ̀ ọlọ́run ọba lórí àdádálẹ̀ ìwò bá wọn ṣe àwọn fámílì ẹ̀ ṣe oní afákùnà wà àná akọ́jọ́ ọjọ́ ànábí àná ásọ̀pọ̀ láyé àfáàmì ẹni tó bá kí aládádálẹ̀ lórí ọ̀nà tó bá ṣe bẹ́ẹ̀ faqad ta'arrada li mabki Allahi wa sukhti irú ẹni bẹ́ẹ̀ ó ti fi ra rẹ̀ sí abẹ́ ìbínú ọlọ́run ọba ó ti kí ara rẹ̀ bọ́ abẹ́ ìyá ọlọ́run ọba ọlọ́run kọ́ mọ̀ ṣe wá lẹ́nu yẹn torí pé ṣéèkù wá tẹ̀síwájú wọ́n ni wàhálà wọ́n ni ìpínlẹ̀ tá a sọ yìí tó bá pẹ́ àwọn tá a sọ yìí tán bá kí wa nínú ọdún wa tán bá kí wa nígbà táwa ń sọdún tàbí tán bá ń kí wa ní àsìkò tó jẹ́ pé kò kí wa ń bẹ̀ lánàá tó gbé ọdún Christmas kí ó sọdún tiwa New Year kí ó sọdún wa wàlẹ̀ anna àyádùn láyọ̀bọ̀ Allahu ta'ala gbogbo àwọn ọdún yìí ọlọ́ọ̀bọ̀ yọnu sí lè anna imma muftada atun fi dínihim lórí àwọn ọdún wọ̀nyí tí ó bá jẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn wọn wa imma mashru atun láti nufiqat bi din islam tàbí kó jẹ́ àwọn ọdún pẹ́ ó ti ẹ̀ wà rí ṣùgbọ́n islam ti pa ọdún yìí rẹ̀ وإجابة المسلم دعوتهم بهذه المناسبة حرام wọ́n ní kí mùsùlùmí kan wá pé mùsùlùmí sí bí ọdún yìí kan pè sí bí ayẹyẹ kó wá dá wọn lóhùn wọ́n ní èèwọ̀ ni لأن هذا أعظم من تهنئتهم بها tó pé ká tún lọ dá wọn lóhùn pé ọ̀gá mi ní ìgbọ̀dọ̀ máa wà ká tún lọ dá wọn lóhùn wọ́n ní ó burú ju kákẹ́ ẹ̀ kí wọn lọ kíkí wọn gan àrọ́ọ̀mù ni ẹni tó bá kí wọn ó ti fẹ́rẹ̀ sábẹ́ ìbínú ọlọ́run ba wọ́n ní bákan náà يعني تبقى شبيه لأن هذا أعظم من تعنيهاتهم بها لما في ذلك من مشاركتهم فيها يعني تبقى في الأوضاء وجاري تبقى الأوضاء السعداء تبقى الأوضاء وجاري تبقى الأوضاء بعليجو منه كريسماس منه نيو يا وني أونا في بيانتونا فاقولات صدوني وكذلك يحرم على المسلمين التشبه بالكفار بإقامة الحفلات بهذه المناسبة بينني وفني في مسلمي لاتما دا ييل لاwọn àkókò yìí bí àwọn afá aláìlérò ònú kan táwọn ló tún máa lọ lé àwọn olówó lọ máa ṣàdúrà ní ìyá December 31 mọ́júmọ́ mọ́júmọ́ January 1 nígbà tó bọ́ wá di tó bá tó wá wọnú 1201 alhamdulillah wa kọ́ alhamdulillahi alhamdulillahi kódà wọ́n tún dáwákà sí ọdún tuntun ló wọlé láàfin dúpẹ́ ọdún tí kò sí jọ́rọ̀ dáadáa ìrò báyìí nínú àwọn tàbídẹ̀ kí wọ́n tí a ṣe pẹ̀lú wọn òun ni lakum dinukum وليدي أقول ما تسمعون أستغفر الله لي ولكم السلام عليكم ورحمة الله وبركاته أقبل نعم Our questions come on one last week. Àwọn ọmọ ẹ̀ṣì wà ń bẹ̀. Lọ́nà ìsànlẹ̀ ìṣàlọ́ ọ̀yà àwọn obìnrin tàbá ní ìdẹ́ ẹ̀yìn tí ẹ ṣe ọmọ mọ́sùn ẹbá mi káńtà wọn ọmọ tàbá ní pẹ̀sùn ẹbá mi coordinator Thank you. ìbẹ̀rẹ̀ àwọn obìnrin ti dín náírà àbí nǹkan wọn náà bísìnlá báyìí ni ẹjẹ́ kí n gẹ̀gán dá questions àwọn ọmọ ṣẹ̀fà àwọn gẹ̀gán náà wulẹ̀ ní halcott òní àkàbí ṣe topic ní náà number one ara yín lè fún number one dára mo ń bọ̀ sáàkì alcohol àkérò ṣòro bá ẹni tó bá ń gbómi fáwọn èèyàn ní máa mú kàn yìí kí ni last number number eight àbí ẹ̀yìn number nine báyìí so náà bí sílẹ̀ náà náà ok náà ok. mo ti wọ́n nígbà tí ó jẹ́ pé a sọ pé ní tó fẹ̀sẹ̀ rìnlẹ̀ pé mímọ̀ fíìmù pé haram ni nítorí pé irọ́ ni oúnjẹ pé yàn á ṣe fún nígbà tí yàn bá ṣe fún tó sọ pọ́n ti kú adẹ̀rí tó tún rìn kọlọ lórí títì nígbà tán bá áàkì fíìmù tán sórí olórí àtẹ̀fẹ̀lẹ́sẹ̀pọ̀ lẹ́sẹ̀ nínú fíìmù ẹni tí ò níyàwó kankan rí láyé wọ́n lè ló níyàwó méjìlá kò dẹ̀ sí èyí fi irọ́ ṣeré nínú Islam abdullahi ibn mas'ud radiyallahu anhu ó ní la yajuzu al-kadhib fi jiddin wala hazl irọ́ ò lẹ́tọ̀ọ́ bóyá èèyàn ń ṣàwàdà ní àbíyàn ti ẹ̀mọ́mà anábíwa muhammad sallallahu alaihi wasallam anábí ni iyyakum wal kadhib fa inna al-kadhiba yahdi ila al-fujur wa inna al-fujura yahdi ila an-nar anábí ni ẹ̀jìnà sí irọ́ pípa gbogbo irọ́ máa ń sọ̀yàn dẹ́lẹ́ṣẹ̀ ni tẹ́sẹ̀ bá ti pọ̀ lára èèyàn èèyàn ọ̀dọ̀ mọ́ná kọ́lọ̀ kọ́mọ́ ṣọ́ àlọ́ mọ́ná kò sí bí an áàkì fíìm bí ò ṣe ní jẹmọ́ irọ́ kò sí bí ò ṣe ní jẹmọ́ irọ́ nínú àwọn aburú mi tó wà ń bẹ náà ni pé ká máa ti tẹ̀ṣkíl àti tẹ̀mfíìlù àwọn ẹni rẹ̀ tápẹ̀lú ẹni sìn ẹni tó jẹ́ pé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù tá a máa ń wò ń dàtà àwọn kékeré even tó jẹ́ Islamic films tán pè ní ìtàn fi ṣe ìtàn fi dá wa lẹ́kọ̀ọ́ bíi the message ni níbi ẹni tó ń hàkì tí ó máa ṣe bí Abubakar bí Umar àwọn kèsìrì rí tó jẹ́ pé àwọn akọ̀mọ́ta bá ṣẹ̀kíkí ní àbùkù ní fún àwọn tó ń sin ìjẹ yẹn nínú Islam Islam ò faramọ́ ká máa sin yẹn jẹ kò faramọ́ ká máa sin yẹn jẹ ṣùgbọ́n Islam ò fa ìyàtọ̀ ń bẹ láàrin pé ká sin ẹnìkan jẹ àti ká demonstrate torí àwọn kan máa ń da na pọ̀ títí ìyànjẹ́ ni pé ẹnìkan sọ̀rọ̀ bá kan ìwọ́n náà wọ́n ń ilé ọ̀dà tó ṣùgbọ́n a lè demonstrate pé nǹkan báyìí ó ṣe báyìí ìyẹn amọ́rìnà sọ̀rọ̀ bá tún sọ pé an ibn Mas'ud ó ní an zòrò ilẹ̀ nàbì ó ní mò ń wà nàbì lọ́ọ̀kan yáhkí nàbíyan dọ̀rọ̀bà òkọ̀ pé ànábì ń describe ànábì ọlọ́wọ́n ọba kan táwọn èèyàn rẹ̀ mẹ́ tẹ́jẹ̀ fi wá jáde lára ẹ̀ irú gbólóhùn yẹn tánàbí bá irú gbólóhùn yẹn tí yẹn bá ń sọ tẹ́gbẹ́ nísìn ìdàtọ́nà yẹn nìsìn èyàn wá ṣe bí pé báyẹ̀ bí pé èyàn ṣe bí pé ẹ̀jẹ̀ ṣe bákan ẹni yẹn kò sí ìyàn jẹ ó ń demonstrate tí àwọn ènìyàn ṣe anábìmọ́ ń ṣe yẹn so lọ́dún méjèèjì ò takora wọn tó kà náà sọ pé wà máa òṣìbò an hakaitu insanan wà á nàlẹ́ kaza wà kaza anábẹ́ kò sínú tó lè promise mi lórí ayé tí máa fi sin ọmọ làkejì bẹ́ so eléyìí tẹ́bá wo gbogbo nǹkan yẹn ìsinsin rẹ̀ mi jẹ́ wà ń bẹ̀ ẹ̀rẹ̀ tó jẹ́ pé ọ̀dọ́ ni yóò wà lọ kó ìrùgbọ̀n ewúrẹ́ funfun yóò lọ kó fẹ́nu yóò a máa dóde ní ẹwù yá níwẹ̀ síbẹ̀ mọ̀ yá níwẹ̀ yóò máa ṣe bí aláàárẹ̀ gbogbo ilé ẹni ọ̀nà tí fíìmù fi dá mo máa recapture ẹ̀ so that people will understand the whole thing nípa ẹ̀ wọ́n tó bá rí bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan tó bá jẹ mọ́ bí educational eh, films pé tó wà permissible èyí tó bá jẹ mọ́ education mọ́sàlá nísìn gbogbo àwọn subject tí àwọn olùkọ́ ń káwọn ọmọ iná ti kọ́ practically tán dẹ̀ fi ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ experiment irú yẹn tá a bá pèlè fáwọn ọmọ fíìmù kan nìyẹn. ok. ó fọ́ọ̀lù sábẹ́ ní tó dọ̀ ìdílé pé ẹ má jẹ́ ká tí àwọn ọmọ wa lórí nǹkan tí àbáfẹ́ kan gúrò lórí the same thing náà ni máa sọ nípa cartoon cartoon ni ìtàmọ́pẹ̀ ní cartoon yẹn tí ẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí a máa ń fi cartoon console àwọn ọmọ nílé ni kódà àwọn cartoon àtúntò pè ní alcartoon láti lè tún àníyà islamic cartoon wọ́n lè fi sọ̀rọ̀ afá àgbà kan wọ́n lè fi sọ̀rọ̀ ìlú islam kan gbogbo eléyìí tó dáa jù pé ká máa encourage kìí pé nǹkan yẹn kò kí ń ṣe òṣùlùbù tí àti máa ń kẹ́kọ̀ọ́ recently mo ń gbọ́kàn nínú àwọn afá àwọn àgbà mò ń dọ́ lectures wọn kan tí wọ́n sọ pé nínú fìtínà tá a kó sí láwùjọ lónìí ó ní pé a ti substitute ká máa rí nǹkan fún ká nǹkan pé ìpìlẹ̀ máa wá mùsùlùmí sì ní ìhà ni but the minister act was satisfied nípìn mọ̀ntó kéré mẹ́tọ̀ ọ̀dọ́ education kí ló fẹ́ sọ fún ọmọ fẹ́ sọ pé don't stress your brain give them the pictures ẹ̀sùn environment yẹn gangan ẹ̀sọ́ di kíyàn o ẹ̀sọ́ di education ẹ̀sọ́ di tafẹ́lẹ̀ tó ọkọ̀ tó tóbi ń lélẹ̀ ṣùgbọ́n nínú ìmọ̀ Islam àmọ́ ń tè ní ọpọlọ ni àmọ́ ń ṣe kí ni ẹ jẹ́ kí n parí ẹ̀sẹ̀ fún ẹ̀sẹ̀ fún yẹn jẹ́ kí n parí ẹ̀sẹ̀ lọ ṣàlùmọ́ nínú ìmọ̀ Islam ọpọlọ ni àmọ́ ń tè ẹ jẹ́ ká tẹ̀ náà àwọn ọmọ wa láti máa ha nǹkan ìmọ̀ mùsùlùmí orí ló máa ń wà níbo ló máa ń wà ó orí òun ló máa wà kò ní jẹ́gbẹ́ nìsìn sí àbá ń bọ̀ pé àbẹ́wà ṣe alkọ̀ kánṣẹ̀ kíyàn kíyàn kẹfẹ̀ àgbà sí àwọn èèyàn kí ẹmọ́ bí àwà kí ẹ máa ṣe rádaràdá fi hàn pé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wà láì lẹ́tọ́rà mi sínú ti ẹ̀bá sọnù yóò yí máa máa kíláàsì lọ́wọ́ ni Mm, no, no, no, no, no, no. I don't think I will teach you today. No, no, no. What you you know Wọ́n tí ọjọ́ mọ́ ọlọ́ni ọ̀gá ọmọ ẹgbẹ́ tí ọ̀sán náà ti sí. Ọ̀gá I kan. Ọ̀gá Buy àkórí náà ti bá náà ti kí lẹ́tọ̀ máa lọ sí kìíní ìbá wà nílẹ̀. Ilé ìdíkà ti train àwọn ọmọ ìṣàkóso. Number two. Wa alaikum salaam. Okay. Now. Now, iṣẹ́ rí gbogbo àwọn tó jẹmọ́ kìíní ni pé kò kí ń fẹ́ system education Mùsùlùmí ti Islam ní tó dáa jù ní pé káà pẹ̀lú ẹ̀dẹ̀ ọlọ́run ayé. Àrínà àwọn onímọ̀ tán àjáza ẹ̀wọ̀ bọ̀yí tó dáa jù tẹ́mì faramọ́ ní pé ká ṣe tó na catherine àwọn ọmọ properly bó ṣe catherine wọn ká má fi training yẹn sí bí amusement àti merry making Wallahu ta'ala a'lam. bẹ́ẹ̀ bọ́lá ní sọ́lá fọ́láńsì kọ́ átànà tí ó fẹ́yìn wọ́lọ́wà rẹ̀ mú ọ̀gẹ́ yìí mú láti kìí ẹ̀gá àti àmẹ́ṣíd nínú jẹ́ bí ẹ̀bẹ̀ẹ́ fà yìí lẹ̀ fún ilẹ̀ ẹ̀gá pápá nọ́mbà 4 نعم نعم wọ́n ní ṣìyàn lè tẹ orí lásán láti fi náà a lè tẹ orí wà á nà masajida lillah fala tad'u ma'a Allahi ahada ọlọ́wà ní gbogbo oríkèríkè wà tàà fi ń sin lọ́wọ́ ọba nìkan ní ká fi sin nínú ṣẹ̀rẹ́ Islam kákúnlẹ̀ fúnra wa kádọ̀bálẹ̀ fúnra wa kátọrùn fúnra wa tá a bá ṣe bẹ́ẹ̀ torí pé a fi ń kéèyàn ẹ̀ṣẹ̀ ni ilé ni ń pè ní sùjúdù tẹ̀híyà sùjúdù tẹ̀híyà a ṣe nítorí pé a fẹ́ respect ènìyàn kò sí respect kankan tó bá ti takọ̀tọ̀ lọ́wọ́ bàtà nígbà Muhammad sallallahu alaihi wa sallam Mu'adh ibn Jabal ó lọ sí Sham ìgbàtọ́lọ ìṣàmọ́ wá rí pé àwọn tán wà ní Ṣàm tán bá fẹ́ kí àwọn ọba wọn àtàwọn àfá wọn wọ́n máa ń tẹ̀ fún wọn ìgbàtọ́ náà wá dé Mẹ̀dínà tó rà náà bí sọ́lá àtàlà ló wá tẹ̀ wá tẹ̀ ohun bẹ́ẹ̀ anábà ní kìnnì kan tó ṣe yìí ó ní ìgbàtọ́ ń dé Ṣàm òun rí pé àwọn àfá àtàwọn ọlọ́lá inú wọn bá fẹ́ kí wọn nìyẹn ìwọ ọlá tiẹ̀ sì ju ti bẹ́ẹ̀ النبي لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها ànábì ní sídà láyò bá wà fún rẹ̀ obìnrin nìkan sọ ni ò bá máa tẹ̀kí ọkọ ẹ̀ gbogbo ń ta wá ń pè ní títẹ̀ yẹn láti di ń tẹ́ ó ti bẹ̀rẹ̀ níbi orí wa tó fi débi ẹsẹ̀ wa náà ní títẹ̀ tàwa èèyàn ti ọrùn ní ẹgbẹ́ níjọ́ Yorùbá máa ń dọ̀bálẹ̀ mi nígbà tó yá ọkùnrin ó dọ̀bálẹ̀ kí lóbìnrin ó ṣe obìnrin ó kúnlẹ̀ ṣe ìgbà tó yá ó kò lóró dọ̀bálẹ̀ tí wà rí pọ̀ tọ́rọ náà bá pọ̀ wọ́n wá gbà pé àwọn àfà tàbí àwọn ọmọ ilé kí àwọn máa ń ṣe kí ni àwọn máa ń wọ́n sọ́ọ̀tì ni wọ́n kàn ra dùgbàdó mẹ́rẹ́rẹ́ Àwọn àrẹ́kọ̀ọ́ obìnrin náà àwọn náà kú lẹ́nu ẹ̀rí ń bọ̀ sí ìgbẹ́ ẹ̀ ẹ̀bí bẹ̀rẹ̀ sí ẹ̀bí dọ̀bà lẹ́nu oríwáyé náà ló ti parẹ́ ìkádúgbẹ́ lọ́wọ́ àwọn àfáà àtàtì ẹ̀kọ́kọ́ fa àwọn èèyàn kúrò níbi ìdọ̀bálẹ̀ àṣùkanlẹ̀ tó bá padà ayé yóò ní kálukú torí pé nǹkan yìí kò ní ìtumọ̀ kankan yàtọ̀ fún yẹn ní ẹ̀ṣẹ̀ ló já sí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹ̀yin obìnrin lẹ́dẹ̀ máa ń wà intimidated jù intimidation ní pé bó láti áṣẹ lọ́dọ̀ àwọn ẹ̀yọ́ ọkọ̀ wà láì bó láti áṣẹ lọ́dọ̀ àwọn ọmọ kẹ́ni tàn sọ gẹ́ lẹ́nu tàn sọ ní ìpinnu no sẹ́rí ẹ̀dọ́ assalamu alaikum ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba kó mọ́ dọ̀rọ̀ yá kọ kò dọ̀rọ̀ yá kọ anábìnrin làtọ́ fi ma'siyatil khaliq anábi ní kò sí ìdáláyì fún ká tẹ̀lé ẹ̀dọ̀ ọlọ́run láti yapa àṣẹ ọlọ́run wa àwọn nǹkan dáadáa míì ní kẹjẹ́ ká máa fi kó lẹ̀ tí a bá ráwọn èèyàn pàtàkì nínú ẹbí ọkọ nínú ẹbí ìràn náà ẹ hug wọn ẹni tí ò bá ṣe hug ẹbí ẹrù lọ́wọ́ wọn ẹ sọ yàrá sí wọn táwọn náà fi hàn pé ìkúnlẹ̀ nǹkan ni wà ṣé rí Islam yìí tá a bá ṣe dáadáa àwọn yóò padà gbọ́n kátà ń ṣe yìí ṣẹ́ríbi tí yóò ti dàbí ẹgbó lè yẹ nínú tá a ti lè kọ̀rẹ́kì nínú tá a ti lè jẹ́ tó rọ̀ lójú àwọn èèyàn òun náà ní ká jó níwà dáadáa tá a bá jó níwà dáadáa sápòjú ẹni sì yá akọ tó fẹ́ máa prove the record máa rẹ̀ bùn fún ó lè kéré kò sí ẹ̀bùn sallallahu alaihi wasallam ànábì sọ pé mo ń bí fẹ́ ni kò fi tí kò rí rábà wa láàrin ìyẹn àtẹnìkan ẹ mọ̀ bu ẹni ẹlẹ́bùn ẹni yóò padà nífẹ̀ẹ́ yìí ṣẹ́rọ̀ ni àbótọ́ kò sí kò sí tó bá lọ́gbẹ́ ẹ̀yẹn ó tún ṣàgídí náà lára ẹ̀bùn yóò ti tó ni tẹ́gùn bá dé lẹ́bùn kan náà kò sí òkè ṣé báwọn èèyàn ń fẹ́ bù fẹ́yàwó àwọn èèyàn ń fẹ́ bù fọ́kọ ẹlòmí ti jẹ́ pé wọ́n fẹ́ ọkùnrin kan hàn ọlọ́mọdé tí wọ́n bá máa ń táyé wá ọjọ́ pé kò sẹ́ni ìkẹjọ́ táyé wá tó ń kankú bá ti lo ilé ìyá lọ jábọ̀ bọ́lọ́run tẹ̀wé inú ọ̀rọ̀ sọ́kúsọ wọn ni táyìn bá máa ń táyé wá ọdẹ èyí tó ń wá wọn ni tó ń bá tó táyé wá ọlọ́mọdé bọ́n fẹ́ rẹ bọ́dà ni òfin kò sì wọ́ọ̀rì secretly ó kàn bẹ̀rẹ̀ àkáǹtì náà bẹ̀rẹ̀ ó kàn tuntun two bẹ̀rẹ̀ ọba rọ́kọ ọba pa àbá àbẹ̀rẹ̀ rẹ̀ pé no no no no no ìgbàgbé ẹ̀ kó sọ̀rọ̀ yẹn ìlú kan kí ni ìsinmi kó sọ̀rọ̀ yẹn ọ̀rẹ́ ti bọ̀dọ̀ ó tún lọ múra àbá àtúnra jàlá ní àbọ̀ ó tún jàlá ní àdọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ bá jẹ́ dìsáínà pé ó mú jàlá ní ọ̀sẹ̀ pé ẹ́ kábọ̀ jàlá ní ilé fi jàlá ní àbọ̀ 5000 dàmọ́nà tó bá yá ẹ̀mí ò léegun àbẹ́mi léegun yìí rẹ̀fẹ́ ibi tẹ́mi wà ibi tẹ́mi wà ibẹ̀ lọ́lọ́run pé egun blọ́ọ̀kì ẹ̀mí gẹ́gẹ́ kò ṣe kí ni kò léegun rẹ̀fẹ́ bá ti ibi tí àbá ti já bírèkì tó ń bẹ já kọ́fà tí ń bẹ níbi ẹ̀mí ẹ̀mí rọ̀ gẹ̀ kẹ́ tó já tó tí ẹ bá bá ẹni tó bìnrin rò pé láyéláyé pé àwọn ilé ìkọ ìròyìn dáńkò àmànì ọlọ́mọdé wọn rẹ̀ ẹmọ́ sábà sọ àwọn súdẹ̀ntì mi lóbìnrin mo ní kankan tí bá wà involve nínú èèyàn so like àpá àyàn mọ́sàlá tó bá ní owó like èmi ebí pé so tó bá ti wá sọ ìdí tí ò fi like fún mi ojú ọkàn máa ti ń lẹ́sìn tó bá gbé o láìkẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kí ló dé wọ́n ti kúrú jù ìjọ tó bá wá gà sàfẹ́ ìlú mọ̀ mọ́ sí pé só ti wá ga sí báyìí ilé ìṣẹ́kìmà ni ni ó máa ń ṣẹlẹ̀ náà ó dàbí lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ó máa ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn obìnrin náà sí ọ̀dọ̀ àwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó lè ní láwàtà lọ school bíi late nineties mọ́ early two thousand ọ̀pọ̀lọpọ̀ fúlà lọ́jà tí wọ́n fi dọ́kọ àtìyàwó fúlà nínú Ramadan sísáré fúdà yóò ti ṣe ń jẹ yóò ti ṣe ń jẹ nù fúlà nínú ìsọ̀rọ̀ amir ọ̀rọ̀ aláàánú ọmọ akọ ẹ̀bá ń gbé ògì àti ẹ̀mẹ́fà náà nípìnlẹ̀pìnlẹ̀ àníyàn ó dáa

ṣùgbọ́n mo bá àwọn ọmọ ìyá ṣe wọ́n ṣe torí ọlọ́run ni àdúgbò ọlọ́kọ̀ lẹ́bi ṣe ni ẹ dáhùn wallahu alam the next question now alaikum salam wọ́n ní sẹ́yìn lè máa ka fàbẹ́lì làmẹ́ Naam. Naam. sọ́tún wọ́n ní tíyàn bá wà lọ́dọ̀ grandpa èèyàn táwọn christian wá gbójọ wá fún wọn oúnjẹ yẹn ní sáàlè jọjẹ in tó dáa jù ní kámọ̀ jẹ ẹni ok ẹ̀ǹdé ní ṣẹ́rí ẹjẹ́ká ṣẹ́rí ní tí ẹjẹ́ká ṣe láwàtà bá ní circumstance right àfikọ́ ọdún yẹn mọ̀jẹ̀ká visit wọn wọ́n á wá àwọn èèyàn máa dóúnjẹ fún wọn lọ́dọ̀ yìí ẹ̀rọ oúnjẹ yẹn mọ̀ bà ok ok Thank you. sẹ́rí síkẹ̀yìn sọ fún wọn ni pé àwọn tó máa ń jọ wọ́n yẹ sọ fún wọn pé oúnjẹ yìí o grandpa nìkan ló máa ń jẹ o kó mọ̀ bá àmọ́ waste ẹ̀mọ́ mọ̀ mú ju ti grandpa nìkan lọ because ẹ̀rí tẹ̀yìn bá ti ń jẹ ẹ̀fí ń ṣàfihàn ìfẹ́ sí nǹkan bá ń ṣe yẹn ni wallahu alam wọ́n ní sàlẹ̀ máa ka fadailul a'mal ẹ má ti ká ka fadailul a'mal instant that máa ka fadailul a'mal ẹ̀dẹ́ ká máa ka Riyadu Salihin Riyadu Salihin wà ń bẹ̀ kò sí nǹkan tí èèyàn fẹ́ nínú Fadailul A'mal tí ó sì nù Riyadu Salihin so kára kitabu tawhid ti Darussalam sọ́nà ṣàlẹ́ kitabu tawhid ká máa fi kọ́ nípa àkídà nípa ọ̀rọ̀ iman so àwọn tíra tó bá wúlò bẹ́yìn òní kára tó bí Fadailul A'mal ẹni tí kì bá ṣe àfà oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ pé kò bá àkídà ló wà ń bẹ́ẹ̀ ètò ti dáa òun náà ni pé tí wọ́n fi máa dà láàmú ẹni tí ó tí máa dáadáa kò bùkátà kó máa ká ìdásọ́pọ̀lọ́ so in tó wá pé àákàtán á ti lò ó kátólẹ̀tà á máa mọ̀ pé nǹkan yẹn wò lẹ́sẹ̀ ńlẹ̀ tó dájú ní píkàtẹ̀ kan jọra wa sí nǹkan yẹn wà lọ́wọ́ náà. yẹn náà ok gbogbo tó bá jẹ́ fún nínú Ramadan kódà sí Christian tó bá wòyàn fún tó ní alájà tẹ́ níhìn torí kí lọ́tọ̀ sí lọ́mọ́kà náà pé kò fowó náà ní pé ọ̀dà èlò ní wà tọ́kọ̀ rẹ̀ pẹ̀lú ọmọkà tàbárí 4 million tó bá fún yín 4 million ẹ máa lọ gbogbo nǹkan tó gbé wá fún yín nínú Ramadan nǹkan halal ni gbogbo Ọlọ́run bò kọ̀ fún wa láti jọ náwó ẹ̀bùn fẹ́ra wa

ó lè mọ́ sógun láàrin wa tó kálukú ti understand tó ń ṣe fún ara wọn gbogbo nǹkan náà bá fún wa nígbà yẹn nǹkan halali ṣe bóbìnrin Yahudi pé ànábì sí àpèjẹ bó ti ẹgbẹ́ di àpèjẹ yẹn náà ló ti fi wọ sóúnjẹ fànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ló ti poison ànábì ẹ̀rí tó wà ń bẹ̀ ni pé tó bá fi mú ànábì honour invitation Yahudi tó sì present ẹ̀ lóúnjẹ tánàbì jẹ ká jẹ oúnjẹ wọn ẹ̀kọ́ ni èèwọ̀ ní tó sọ di èèwọ̀ fún wa òun time sí nǹkan yẹn wá ṣẹ́gẹ́tì táìmù tí nǹkan yẹn wá ló sọ dé ọ̀fọ́ Allahu a'lam àlèlọ sẹ́ni tó bá jẹ́ mọ̀nà sàbáàtì gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan ọ̀dùn mọ́ ìdájọ́ rẹ̀ ni pé tí mo bá ti ṣèyapọ̀ ọlọ́run ọba ń bẹ̀ gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan ọ̀dùn káwọn bá ti ṣèyapọ̀ ọlọ́run ọba ń bẹ̀ gbogbo ẹ̀ lálẹ́ a lè lọ graduation dáadáa a lè lọ convocation a lè lọ freedom a lè lọ bí ìṣílé tí ò bá ti sí pé wọ́n mu sí ń bẹ̀ àbí wọ́n kọrin bẹ̀ Islam ò close di àwọn ọ̀nà ìdùnnú fúnra wa ẹ wo táwọn yẹn máa lọ hajj wíwọ jímọ̀ yẹn là dáadáa lẹ̀ kí alálàájì ti àjìdé káwọn èèyàn wá jẹun lọ́dọ̀ rẹ̀ nínú nǹkan tó bá súnà wọn kò sí láti kankan bẹ̀ kó jẹ ọmọ fáwọn èèyàn pé ah, mo lọ rìn àjò mo dé láyọ̀ ó tún wá jẹ́ rìn àjò tá a fi lọ sí náà ọba gbogbo àwọn nǹkan yìí a lè lọ mọ́ ìjọsìn a lọ mọ́ ìṣẹ̀mí ayé ni gẹ́gẹ́ bó ti jẹ́ pé nísìnyí kẹ́nìkan fún ẹ̀dá kan ṣáà ni wọ̀dáàbù blue ìdáàbù blue kò kì í ṣe jọsìn kò sí kọ́lọ̀ dáàbò táà lè wọ̀ tó bá ti jẹ́ pé ó bá ti bá òfin ìdáàbò ni tàbí kẹ́nìkan kọ́sọ́ pé ẹ̀dàkùnfà lè wà kára nísìn àwọn ọmọ tó abẹ́gbà àwọn òdágbẹ̀rẹ̀ nǹkan tá ń sọ tán bá rọ́kùnrin tó wà ń kára wọn àmọ́ òwe àwọn ilé òjẹ̀ sí yìí tó kí sí àwọn ọmọ kékeré ibi ilé kókó lọmọ kékeré ti mẹ́ tí ààrẹ bá ń bojú nìsìn tó bá rẹ̀ tí ò bojú olórin ah mọ́mí ah, àwọn kálàfíà àwọn ohun làdádá àwọn òfin bojú wọn ò ní mọ̀ pé kì ní ìyẹn bẹ́yìn kọ́ ló ṣe rí so ọmọ ìkẹrẹ tètè mọ́ discriminate tó bá ti gbọ́ nǹkan tó bá ti gbọ́ nǹkan tó bá ti gbọ́ yìí so níbo ni mo ti lọ oríṣiríṣi òde yìí a lè lọ síbẹ̀ kò sí láìpẹ́ níbi eléyìí ìyẹn náà ló mú torí pé Eh, ó ti ẹ̀dá tọ́rọ̀ yìí wáyé inshallah ní 31st ní december 38 30th december and plan pé alhamdulillah àwọn ọmọ wa ní dubai wọ́n jẹ́ fọ́fẹ́ tó wà àfẹ́ṣe hafla fún ọ̀rọ̀ ló kàn ojú àjò yẹn ni mo ti sọ pé máa sọ̀rọ̀ yìí mo á gẹ̀ẹ́sì reaction kan reaction náà ni pé ọ̀hán ó tán àwọn sáláfí àtàwọn olóòtú sáfla ọlọ́mọ báyìí ọwọ́ ti bà wọn náà náà ní tàà ń sọ ẹjẹ́ kó jọ máa yé ara wa a ń takò walimatul Qur'an ní kèèfì àtàbí ń ṣe ọmọ pàdé al-Qur'an ẹwà jà bá àtàtúwájú wọ́n sọ pé wà wò láìka umul muflihuna àwọn ọmọ náà wọ́n torí kẹ̀fíyà tẹ kẹ̀fíyà mọ̀háyánà tẹ ṣe ìgbìzá tẹ lázámà yìí ojú ọ̀nà kan yẹn ní sọ́nà tó yẹn ṣe wàlímà sáwọn ọmọ oníwàlímà tẹ́ bá lọ síbi wàlímà Qur'an kò sẹ́ni tí ò sì fẹ́ lọ rí bí tí wọ́n bá wá parí gbogbo program táwọn ọmọ ọba gba kéwú kẹ́jà fún ẹsẹ̀ wàlímà yìí ti ń jẹ́ dídá nù hátà ìdà turikat kọ́ọ̀lù turikat sunnah dídá tó jẹ́ pé táwọn èèyàn bá ṣe wọ́n sọ pé ah wọ́n ti ẹ̀ sí dáadáa ṣùgbọ́n nítorí báyìí pé hab ló gbé ọmọ kan ó kẹ́kọ̀ọ́ kódà Quran náà lọ́kọ́ ọ wá kọ̀yànjú òbí ẹ̀ wá fẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọmọ mi yìí kò parí Al-Quran ó pe àwọn èèyàn wílé lè pé ẹ wá bá mi dúpẹ́ oore yìí lọ́dọ̀ ọlọ́run èmi kò sí láì ọmọ parí ilé kí ó tí kì bá ṣe injustice náà lọ́pọ̀lọpọ̀ gbà ẹgbẹ́ owó ilé kí ó tọ́mọ ti parí yìí àtún wá bu owó ńlá kan débi ọmọ tí ò bá wá lè sanwó yẹn kò ní qualify láti ṣe hafla ìpìlẹ̀ ẹ̀mẹ́sìn sí ní oní ẹni ká jẹ́ kó rọrùn fáwọn èèyàn ká ṣe lọ́fẹ̀ẹ́ gan fáwọn èèyàn nípìnlẹ̀ bọ̀tí wọ́n tọ́wọ́ jẹ́ pé nísìnyí ọmọ bẹ́ẹ̀ ṣe hafla tó pé kò rówó san kò rí hafla ṣe lójú orú àwọn nǹkan pátípátí nínú nǹkan táwọn afá ń sọ pé kò dáa níbẹ̀ ìtàwọn afá ń sọ nìyẹn àti káwọn ti gbé kèsí yìí àkàkà ti gbé ọ̀nà kàkà lẹ́pẹ́ ọ̀nà tágbà máa ṣe rẹ̀ mọ́ nínú àwọn ọ̀rẹ́wà tó lẹ́ pé ìgbà tó fẹ́ ṣe hafla àkọ́kọ́ àwọn ọmọdé kí wọn bí ẹ ti dábò wọn nìyẹn láwọn ọmọ tó pọ̀ dandan fún rẹ̀ wọ́n bá dábò pé ah, àbáwà ní ṣe dídá o àwọn òṣè kí níkan o àfáà wá fọ̀rọ̀ lóyún ẹlòmí ah, mọ́ ní ẹ̀ṣẹ̀ ládàrọ̀ ọlọ́run hafla pẹ̀lú dídá ní ìkan tó ń ṣe ń bẹ̀ ló lè sọ di kí ni ó lè sọ di dídá eléyìí kan tí a fẹ́ kí àgbọ̀yé ọ̀rọ̀ tí mo sọ oníṣẹ́kù Fawzan hafizahullahu ta'ala òní wọ́n sọ ọ̀rọ̀ tí mo sọ oníṣẹ́kù Ibn Uthaymeen òní wọ́n sọ ṣẹ́kù Al-Abbad Abdul Muhsin nílẹ̀ Saudi Arabia nínú àwọn afá àmàdínà ní ṣẹ́kù kódà wọ́n mọ́ pọ̀ ní ọ̀rọ̀ ìhánàtú almadina ọ̀rọ̀ ìhánàtú òdòdó òdòdó tó rẹwà òdòdó madina tó pé ọlọ́wọ́ bá fi ìmà o fi kẹ́ àfáàrí wọ́n tún wá tó níwà dáadáa ó fi wọ́n nígbà tí méjèèjì sábà máa ń papọ̀ kí pọ̀ tún wá pọ̀ àwọn tíra sunan sunan abidawo sunan tirimidi wọ́n wá máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn lórí ẹ̀ àti sahihain láfta bí 20 years náà ti wá bẹ̀rẹ̀ àwọn tíra yìí wọ́n wá parí ẹ̀ ṣẹ́kì bẹ̀ pé àwọn èèyàn káàkiri táwọn èèyàn travel from different parts of mamlaka tí wọ́n bá wọn ṣe ayẹyẹ pé wọ́n parí tíra yìí eré yìí tó túnmọ̀ tẹ́lẹ̀ àwọn àfáà ló súnmọ̀ àtàkì ń tọ́ka sí ayé lẹ́nu ó mọ̀ pé ta bá rí níbi fún ìdùnnú àwọn ìdùnnú níwọ̀n bá bí ṣẹ̀rẹ́ àti kíni ó ti dàwà láyé má eléyìí ni nǹkan tó ń ṣẹlẹ̀ so ká má da àwọn nǹkan yìí ká má da pọ̀ mọ́ ara wọn wallahu ta'ala alim wa alaikum salam ní ìgbọ́n yìí dáadáa Na. náà wọ́n ní ẹjọ́ ti wà pẹ̀lú àwọn tó jẹ́ pé lọ́nà kan àbí kejì ìlànà tí wọ́n ń tẹ̀lé ó tako ìlànà Na. tó àjẹmáà fápẹjú ìlẹ́sìn wọ́n mẹ́ṣàn tààwọn jamaatu tààwọn mùsùlùmí lẹ́bàá jamaatu tààwọn mùsùlùmí ọmọ yára ni wọn náà wọn gbèsè wọn kọ̀ọ̀kan ó jẹ́ gbèsè tó tako ṣẹ̀rẹ́ ìsìlámíyà ọ̀kan nínú gbèsè òun náà ní gbèsè pé ká máa ṣe wọ́de àbí mo nígbà tẹ̀wà ń bẹ̀ tí kì í ṣe demonstration so wọ́n dẹ kó bẹ̀rẹ̀ àtọkùnrin kọkùnrin máa sáré lọ wájú obìnrin náà máa sáré bọ̀ lẹ́yìn lójú pàlàpàlà báyìí wọ́n ní tó báyìí wọ́n bá fẹ́ ní ṣíṣe ìkàtà fẹ́ ṣe ìgbẹ́ ìyẹn lè dá owó síbẹ̀ láti fi hàn ṣíṣe yẹn lọ́wọ́ àwọn òfin ìjọba bẹ́ ṣe yìí tó bá pé nínú àgbọ́yé wa tó bá pé nǹkan tá a ti gbọ́yé ó jẹ́ nǹkan dáadáa ni a lè ṣẹ̀kún lọ́wọ́ fún nǹkan yìí tó bá pé nínú nǹkan tá a ti gbọ́yé tó bá jẹ́ nǹkan tí ó dá a ní tẹ̀kùn lọ́wọ́ kankan yẹn tó tó ṣe rí ìpìlẹ̀ tá a sọ́nà lọ́wọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ má jẹ́ ká bèèrè lórí pé ẹlẹ́gbẹ́jẹgbẹ́ onígbẹ́gbẹ̀dọ̀ mùsùlùmí tó bá nídìí nǹkan káṣe fún un mọ́sàlá ní ìsìn kéèyàn wà ń bí ọlọ́mọdé kárí rẹ̀ kó bùkátà àrànlọ́wọ́ akáwá ní ààrẹ ṣe fún tó tó jẹ́ máa tẹ̀lé jù ú ó mọ̀ sí tá à ń ṣe yẹn òye wa nìyẹn tí ẹ̀ bá bùkátà ká kún lọ́wọ́ tó bá bùkátà ká dá sálàmù rẹ̀ lórí dáadáa ká dá sí i ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan àyàpọ̀ ọlọ́wọ́n ọba àní kúnra wa lọ́wọ́ lórí àyàpọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́ba ni wàlá sàáwànà alẹ́lẹ́ ìsìn wal udwan ẹ má ṣe lọ́wọ́ ẹ má yín tó bá jẹ́ lórí nǹkan ẹ̀ṣẹ̀ àbí lórí nǹkan tó takùtà ọlọ́wọ́n ọba Allahu a'lam náà ó yẹ kí bèrè ti tán. Okay. wọ́n ní lásìkò yìí àwọn nǹkan tó máa ń sà ní season ẹgbẹ́ nísìn tí a bá dọ́jà káàpù ó wà tí ó máa ti season yìí àbẹ́ẹ̀kọ́ aago wà tí ó máa kẹ láwọn ilé ní ìgan láwọn shops káàkiri láwọn malls even láwọn tó jẹ́ ti mùsùlùmí ní ọ̀fẹ́ máa dákọ̀ ni ẹ bá dáwọn stores ní tó jẹ́ big stores tó jẹ́ tàwọn pé pé àwọn tó ń ní their Muslim brothers like us and sisters ẹ ti pé pé Christmas tree ẹ ti rí gbogbo àwọn kìíní ibi ilé bá máa ń ṣe yẹn ẹ ti rí tí wọ́n ti tàdúgbò ẹ̀ síta kódà ẹlòmíì tó bá wà múdẹ̀ sínú wọn ní ọ̀kan níbi happy Christmas náà níbi síta ẹlòmíì lè sọ compliment of the season torí pé kò fẹ́ direct kẹ́yìn àfá rẹ̀ nínú Islam kẹ yọ́ lẹ́nu dódóró ilé nínú ìsàfihàn ìdùnnú pẹ̀lú kúfù ni ọlọ́ba ni yàrùdọ̀ lé ìbáàdì ilẹ̀ kúfù ọlọ́ọ̀bù fẹ́ kí rẹ̀ kó sí nǹkan ok ẹ̀dá kan lọ́wọ́ kan mú kí kan wá sáàrin ẹ̀yìn mahaf ẹjọ́ ìkan bá wò tẹ bá rí kẹfà fẹ̀ ara so eléyìí èyí tó dáa ni pé ẹ má jẹ́ka kan lọ ọlọ́run wà láti àwọn àwọn alẹ́lẹ́ ìsinmi wọlé ọjọ́ wa gbogbo nǹkan tó bá lè dìpíkìtì season yìí àgbọ̀dọ̀ ṣe àbẹ̀rẹ̀ ṣe Allahu a'lam náà. Naam. Okay. Okay. Nàmì tó ń bèèrè ni pé òbí tó mọ̀ ẹ̀ bá ń ṣẹ̀sìn tí ó bá jẹ́ pé òbí yẹn ò cooperate pẹ̀lú ẹ̀ tí ọmọ yẹn lè wúlò fún nínú lọ́dọ̀ ọlọ́run àbí ní ojú ọ̀nà tàbí ṣàlàyé yìí bẹ́ẹ̀ ni ó lè wúlò fún tóbi yẹn ò bá ti kó sínú ẹbọ tóbi yẹn ò bá ti kó sínú ẹbọ ọmọ yẹn lè wúlò fún ìdí ni pé ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí kì ọlọ́bàdẹ̀ sọ fún wa ọlọ́ni kàdáríkà kuntum min qabl famanna Allahu alaykum bẹ́yìn náà ṣe rí tẹ́lẹ̀ nìyẹn kọ́lọ́n tó láàánú yìí so irú àwọn ẹni yìí kí ọba ti fi pé bóyá ojú ọ̀nà ẹ̀bọ náà bá rìn gbogbo nǹkan tá ń sọ gbogbo kórìíra tá ní sí àwọn ọmọ wọn yẹn ọlọ́wọ́ bá lè lo àwọn ọmọ yẹn ní sábàbí dáadáa fún wọn kó fi ṣàánú wọn gbogbo nǹkan tí wọ́n ṣe yẹn wọ́n ṣe lórí àìmọ̀kan ni ọlọ́wọ́ bá wá fi ní ọba tí máa ń fi orí jìnnìyàn ni so wallahu a'lam. Naam. Eh, eh, eh, judgment ni judgment àwọn eré àwàtà tó máa judge ara wa àwọn eré àwàtà tó jẹ́ pé a lè judge ara wa lórí ẹ̀ final judgment ṣẹ́gbẹ̀mú final judgment lágbọ́dọ̀ ṣe tábá ẹni tó ṣe àdádálẹ̀ àti pé aládàdálẹ̀ yẹn nísìnyà tó ń bẹ láàrin kí n sọ pé mọ́lì dìtẹ́ ń ṣe yìí àdádálẹ̀ yìí àdádálẹ̀ sì ní ní máa ń sọ ìyàdọ̀mọ́ná ìyẹn judgment kan ni but judgment yẹn ànábì ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ká jọ́ọ̀jì téèyàn ń ṣe àti ká jọ́ọ̀jì ẹni ẹ̀rẹ̀ náà ẹ̀lẹ́ gbọ́ àfa alùsùnà kankan kó wá pé àfa kan bí mistake rò bá àṣẹrí kó tó tí ò bá tí ì jẹ́ pé mistake yẹn sọ di kẹfẹ́ yìí èyàn gbọ́dọ̀ pé ládájọ́ ọmọ ládájá báyìí ọmọ náà ni àbí ládájọ́ ọmọ ládájá báyìí kò lè mọ̀nàmọ́ ìyẹ́gbọ́dọ̀ fine ṣẹ́gbẹ́ ìyẹn kò lè mọ̀nà máa yẹ kí nìyẹn final judgment ṣùgbọ́n ká fún pé lágbàjọ ọmọ lágbàjọ báyìí ẹni ìṣìnà ní judgment yẹn wà allowed nínú Islam mo fẹ́ ti gẹ́fẹ̀ but final one on lágbàdọ̀ ṣe lẹ́sìn gẹ́gẹ́ bó ti jẹ́ pé béèyàn bá ṣe rí kó tẹ̀lé tọ́lọ́run tó náà a lè sọ pé ọmọ àlìjẹ́ náà ni torí pé àmọ́ ń tọ́lọ́run bó fi parí ọ̀rọ̀ ẹ̀ èèyàn máa ń bẹ̀rẹ̀ dáadáa tí ó yọrí pẹ̀lá burú ọlọ́mọṣètò abẹ́ ìyẹn sì máa ń bẹ̀rẹ̀ pẹ̀lá burú tẹ́gbẹ́ yóò kù dé ẹ̀kókò láyé ọlọ́ọ̀bó sì sànú ẹ̀ yóò sì padà ṣe dáadáa tó fẹ́rí yọ̀nà ọlọ́run ọba so final judgment máa ń sọ final judgment ni pé kákan dẹ́mẹ̀ nìkan sínú ná pé tó bá ti kú báyìí àfà ikú rẹ̀ ní àfà ìwọ́ná àwọn tá a lè ṣe yẹn fún náà làwọn tán bá kú sórí ìṣe kèfèrí bẹni tó bá jẹ́ mùsùlùmí tó ní àfiṣe a máa pè ní aláfiṣe pípẹ̀ láláfiṣe ẹ̀kọ́ túmọ̀ sí pé tó bá túmọ̀ sí à ń jọ́jẹ̀ ẹ̀wọ́n fa àyọrò judgment mẹ́yìn ẹlẹ̀ tó bẹ́ tí ò bá sí tí ò bá tó rò nǹkan yẹn gan ilé ayé wa gun ò dùn tí ò bá síbẹ̀ tó bí láàrin ara wa náà a ń jọ́jẹ̀ ara wa àbá kì ń jọ́jẹ̀ ara wa nífẹ̀ẹ́ òbí tó sọ́mọ́ ẹgbẹ́ òròjú burúkú ni ó jọ́jẹ́ àbí kò jọ́jẹ́ bẹ́ẹ̀ náà nínú ẹ̀sẹ̀ alẹ́ sọ fún yàn olóòjò ti ẹ̀ní ẹ̀kẹ́ dáǹkà ti o sọ ala na náà àwọn tó ń ṣe suicide bombing tán para wọn bóòlù ọ̀rọ̀ ṣe máa jẹ́ a sọ pé fa hukmuhum ila ìdájọ́ wọn ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ ṣùgbọ́n àdíṣe sábit ibn dahaq láàkà fún ránù sọ imam bukhari ńlá sókè anábì ni man qatala nafsahu bi shay'in udhiba bihi yawm al-qiyamah ẹn tó bá gba ọ̀nà kan parẹ́ tó dọ́nà tí ò lẹ́tọ̀ tó bá gbẹ̀mí ààrẹ nǹkan yẹn náà ni wọ́n ó ti wùwà ọmọ náà ó ti kí ni ó àkọ́tọ̀ wọn náà lọ àlè àgbọ̀dọ̀ sọ ìyàtọ̀ ń bẹ láàrin àwọn akẹ́fẹ́ ládájọ́ ọmọ ládájá fẹ́bọ̀n nà báyìí inú náà ni lọ là torí pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí wọ́n kò wọ́n kò wọ́n ní eléyìn lórí yẹn wọ́n ní tí irun tó bá wà displayed unconsciously nígbà tó ń kírun tí ọ̀rọ̀ rẹ̀ ṣe ọlálàáfíà bẹ́ẹ̀ ni ọlálàáfíà rọ́bànà látọ̀ àfihàn ìnàfíìnà àfàànà ọlọ́wọ́ bá ti ní nǹkan tá a bá gbàgbé tàbí tá a bá ṣe àṣìṣeṣe òun ní fi bí wá wọ́n ní tán bá ń ṣe ìkọ́mọ̀ tán àwọn àti ni ìdàkà sí lórúkọ ẹ̀ what is the appropriate way of saying takbir in every part is it to elongate or not wọ́n ní kí ni bó ṣe yẹ ká ṣe takbir so káfí pé Allahu akbar Allahu akbar ká fani ìfa àfàjù nípa tó jẹ́ pé àní rí interface substantiate nínú lọ́gà náà nǹkan tí ó dá ní káfà ní ìwọ̀nba ká má fà nípa àfàjò irú ilé ó wà lára nǹkan tí àwọn àfà máa ń sábà takò àtẹ̀tìrìbù ilé ni mọ́dẹ̀ ni àbùkátà ah, pẹ́ka fàkọ̀ sí Allahu akbar Allahu akbar kó àmọ́dẹ́sì wallahu ta'ala alim àti ah, bìlífù pé ká fà á nífà movement pẹ́kọ́ jẹ́ pé bí movement wà lóòrùn bá ṣe gùn tó ní kí Allahu akbar ṣe gùn tó kò ní ìdíká fà bẹ́ẹ̀ so wallahu ta'ala alim pé ká má dé ẹ̀sọ fún ọbẹ̀ ẹ̀sọ fún ọbẹ̀ yẹn ọlọ́wà rẹ̀ ẹjọ́ jẹ́ kí n kàwọn ilé ìtàn ok wọ́n láwọn parents èèyàn wọ́n ra oúnjẹ major Christmas ṣíyàn lè ṣe kí èèyàn fi jẹ́ àbí ẹ́ tí a lè ṣe kí wọ́n sì jẹ́ nam lẹ́ni tó yẹ pé kò tí ní ìkápá láti dá dúró fún tẹ̀ àwọn pẹ́rẹ́ǹtì tí àwọn jẹ́jẹ́ Christmas ẹ̀yìn jóúnjẹ obìnrin ni ìnámọ̀lẹ̀ àmọ́lù dènìyà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà míì arábìnrin kan bàrí rọ ẹrú ni ó wà dọmọlúàbí wọ́n wá fún lẹ́ran ẹran tán fún yìí ẹran tán fi tọrẹ yìí tàbẹ́rẹ́ tó fi tọrẹ ẹran tó fi tọrẹ yìí sẹ́mọ̀ pé sàrán ìdátẹ́rin wá dọ́dọ̀ tẹ̀ ó wá mú pàtẹ́ wá sàrán sẹ́sàn àgbà Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn wá rí sàrán bí ìjẹ ẹran ẹ̀wọ́n wá anábì ẹran tó ń jẹ ẹran sàrán ni anábì ní ìyàlá sọ́dàkọ̀ lọ́dọ̀ tí ẹ̀ sàrá ló bá dọ́dọ̀ ẹ̀ wà ìyàlá náà hàdíyà ṣùgbọ́n lọ́dọ̀ tí wa gift ni so lọ́dọ̀ òbí so normally christmas àkọsí christmas ẹ̀wùlẹ̀ ṣe kíní ẹ̀wùlẹ̀ jẹun lọ́dọ̀ wọn so tẹ́yìn bá jẹ oúnjẹ yẹn lẹ́jọ́ yẹn ẹ̀yin jẹ oúnjẹ òbí níní òbí ló mọ nínú ìyàtọ̀ òun ṣe so àníyàn oníkálukú iná ẹ̀mí tí ó ṣe iná ìdájọ́ rẹ̀ dúró lé lórí ìyẹn jẹ́ lábala yẹn ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ẹni yẹn tẹ́ni ẹ bá lọ́pọ̀tunity wípé kẹ́ni ẹ jáde ńlé káwọn òbí ẹ̀ náà dẹ́mọ̀ ìní ó ń ṣe christmas ní òdẹ̀ kìí ṣe ní ìyà kó wá lọ sílé àwọn ọ̀rẹ́ tán fẹ́rẹ̀ gbà ẹ̀yìn ẹlẹ́ ẹ̀kù ní báwa dá sí ìyẹn ló dáa jùlọ wallahu a'lam náà wa Thank you. ṣé mùsùlùmí ni flashi ọmọ ọlọ́mọ Naam. Naam, jazakumullahu khairan. Ìbéèrè tó bẹ̀rẹ̀ yẹn ìbéèrè dáadáa ni. Ṣé mọ̀ pé jìlbáàbù wa jilbabu wa kò kí ń ṣe kò kí fún fashion kódà tó wà fún òun náà ni pé ká fi fashion kò kí ń ṣe fún láti àdọ́nà ara wa láti cover àdọ́mẹ́ǹtì ni principle yìí ni kí obìnrin mùsùlùmí kò dọ̀ye ṣùgbọ́n at the same time nǹkan tó jẹ́ minimum standard láwùjọ kọ̀ọ̀kan ó wà jẹ́gbẹ́ pé kìíní ó jẹ́ minimum standard láwùjọ a lè sọ pé kìíní ẹ̀ ti di fashion mọ́sàlá nísìnyí kí mò kan choose láti máa máa lọ Zimbabwe ibi òun ò fẹ́ kó wà attractive jẹ́gbẹ́ bó tí wà tó wá ń lọ àwọn àwọn ọ̀gbẹ́ ẹ̀dá wo ló dọ̀tí mú fún yìí tí ó bẹ̀ kàn wọ́n mọ̀ lára yìí irú ìyẹn kọ́ nìkan tó ń sọ níbi lílọ aṣọ kò bọ́ sínú nǹkan tí a lè sọ pé èèyàn ń so gé láwùjọ wa abẹ́ẹ̀kọ́ normal thing kẹ́ni aṣọ ti ẹ̀fi lè gùn náà ká sọ mọ́ bàbá wọn mọ̀nà lára ṣùgbọ́n ká máa dá oríṣiríṣi àrà sásọ tí a kò ní jù bá bẹ́ẹ̀ látara ríran àbí látara àwọn nǹkan míì ta kò eléyìí àwọn kẹtọ́ ẹ̀ká jìnnà sí i ṣé fẹ́ kó ṣe òun náà ní kókó bá ọ̀ṣọ́ ní nǹkan tó fẹ́ ká fi bo ọ̀ṣọ́ àtúgbọ̀dọ̀ mọ̀ ṣe lọ́sọ̀ irú ẹni principle ilé ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan understand ṣẹ́ńgẹ̀tì ẹgbẹ́ jókòó wípé àwa obìnrin mùsùlùmí ìdí tá a fi ń ṣe nǹkan ọlọ́run bá pa wá láṣẹ ẹ̀ kò kí ń ṣe fún fashion ó wà fún àti tẹ̀lé òfin ọlọ́run ọba ni tẹ́bá jẹ́ kó understand eléyìí tán ẹ wà fún ní mọ́jì ẹ̀mọ́ jìlbá alhamdulillah tẹ́bá wò ètò mi ń wọ̀ àwọn mẹ́jẹ̀mú ìpèsè lára pé kò ní jẹ́ aṣọ tó jẹ́ aṣọ tí ó wà attractive kò ní dáṣọ tó fún mọ́ àyàn lára kò ní dáṣọ tó jẹ́ aṣọ tó pẹ̀kúlẹ̀ àtàwọn kẹfẹ́ rí ẹ fún ní gbogbo mẹ́jẹ̀mú yẹn ẹ bá fún wà máa bá sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ má encourage ewé tó bá fẹ́ kìbọ̀ lórí lẹ̀kan náà encourage àdánwò míì ni ó ẹ wo fídíò kan tí a sọ nípa rẹ̀ nípa ẹlẹ́ àti ohun kìjó mọ́lẹ̀ yẹn tí ẹ báwo ẹ lè má lè bú ó lè ti dó dáadáa lẹ́yìn ìdẹ̀dúdó kó jẹ́ ó dán pẹ̀ gan tó bá kàn rẹ̀ nìkan tó kàn ọ̀rọ̀ bọ́ lórí tó bẹ̀rẹ̀ tó ṣe nǹkan yẹn yóò mọ wùwà yẹn tí ó tako ìwà ẹni tó yẹ kó wà nínú aṣọ yẹn sẹ́yìn pé lè nígbà tẹ́lẹ̀ àbá tọrọ bá ṣẹlẹ̀ láàrin ìgboro lẹ́ni àbáfẹ́ pé sẹ́rù pé ní wèrè àbí èmi gan bá bá wèrè nítorí tó dẹ̀ yẹ́kẹ́lẹ̀ àníwèrè ọlọ́mọdé àníwèrè lẹ́gbẹ̀lú mí unconsciously a ti sọ wà láì táwọn ọmọ ẹ̀rá sí pé àwọn ní wèrè wèrè ju wèrè lọ torí pé nǹkan yẹn kò tí ì nítumọ̀ sí tó bá nítumọ̀ sọkùnrin ìdí ọba bá fi rí ká ṣe nǹkan tó bá nìtùmọ̀ sóbìnrin àwọn òfin tó rọ̀ mọ́ àdìmọ̀ pamọ́ ẹ má encourage nìyẹn láti bá a ṣíkí nìwọ̀ láti ràn fún bẹ́yìn láì ṣe pé ẹ bá fún ní tutorial rẹ̀ náà ojú mi wà káwọn àdìgbà fi wo ojú mi tàbí fi ni pé tó bá pẹ́ ni tó bá pẹ́ bó ń fò mọ́ wọ̀ tẹ́lẹ̀ bọ́ǹkù ló wọ̀n tẹ́lẹ̀ ó wá lọ ra sílìkì wá ní tó wọ̀n náà tẹ́lẹ̀ nǹkan tó ga náà ó wá lọ ra sílìkì wá kìí ṣe jìlbáàbù lọ́wọ́ ó wá bẹ́ẹ̀ fi ran ẹ lè ran fún náà torí pé ẹ tó dín aburúkú ni ní tí ó fi máa wọlé mọ́ ara tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò wá máa wè tó free ó túnmọ̀ sí pé ẹ̀yin náà tó fi dín aburú kù nínú àwùjọ nípa àti àrùn wọ́n lọ́wọ́ àlè náà ẹ̀dọ́ Wa alaikum salaam. Ẹni ẹfẹ́ sí ẹni ó ní ẹni tó ti lórúkọ tó di pọ́ṣọ́ ákídò ní káàkiri rẹ̀ lọ síbẹ̀. Ní tó dáa jù ní kámọ̀ lọ síbẹ̀. Ní pàtàkì jùlọ, tó bá jẹ́ tó bá jẹ́ pé wọ́n mọ̀ pẹ̀lẹ́ fún un ẹ̀tọ́ bá mọ̀ pẹ̀lẹ́ fún ó sọ ọkùnrin ó sọ obìnrin ètò dáadù ọ̀nà ká máa lọ sílẹ̀ sọ́dà kò ní jẹ́ pé a máa kún ìbànújẹ́ lọ tó bá jẹ́ kírísítẹ̀nì àbí kò sílẹ̀ fi a nílọ náà ni àbúgan ló lójúṣe yẹn láti sọ pé ah, èmi àti ó mọ̀ ní wá o wọ́n ní kí ni ìdájọ́ ká máa lo relaxer kò sílẹ̀ ìfini ká lo relaxer atọ́lá ìmọ̀ yẹ gbà kò sílẹ̀ ìfini bí pé kóbìnrin relax ìran ẹ̀ kò sílẹ̀ ìfini bẹ́ẹ̀ ṣáàlá barakallahu fikum ẹ pé láti relax ìran yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sílẹ̀ ìfini kó fọ́ṣẹ́ náà sáàdìsẹ́ sáàdìsẹ́ lè dọ̀ ààrẹ̀ṣẹ́ mọ̀tàṣàbà àbẹ̀kọ́ mi fọwọ́ mẹ́rin ààrẹ̀ṣẹ́ jẹ́rì ààrẹ̀ṣẹ́ fámi ẹ̀rọ ààrẹ̀ṣẹ́ yẹn náà àbí ẹ̀rin náà ẹ̀kàfẹ́ tèmi lè ṣe wà ẹni sọ́nà náà Okay. Uh -uh. Uh, rárá nísìnyí ìbéèrè tán béèrè yẹn jẹ́ nípa fàbẹ̀rẹ̀ ìbéèrè dáadáa ni ìbéèrè dáadáa ni àwọn kan nínú àwọn ọmọ ìyá wa wọ́n sì ti wọ́n ti bọ́ sí abẹ́ ìrújú yẹn rí gbogbo ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tán bọ́ sábẹ́ ìrújú yẹn ọlọ́ba ti là wọ́n bẹ̀ òun náà ni wọ́n fi hàn pé àwọn táìmù tó dìde bá wà tá a máa ń fi àwọn Islamic programs náà sí tó jẹ́ pọ́ dìde tá a bìlíìvù nínú ẹ̀ ni pé bí ẹgbẹ́ wa náà sẹlẹ̀bírẹ́tì ní ọdún díẹ̀ náà rárá báwọn nínú bá ṣàlàyé tó bá fi yọ àwọn onímọ̀ ma ń sọ pé almanihiyo ọ̀ìdà ni ọ̀ wọ́n tó pé almanihiyo ánìhò ṣara'an yu'amalu mu'amalatal mawjud la mu'amalatal mafqud nǹkan tí Islam bá kọ̀ fún wa tá a bá rí ilé environment wa a máa bá a lò gẹ́gẹ́ bí n tá jọ ń gbé ni a ní bá nǹkan yẹn lò gẹ́gẹ́ bí nǹkan tí ó fi nǹkan tí Islam kọ̀ but ó wà lá environment wa a bá lò níbàlò kí ni níbàlò pé a jọ wà ní environment náà ni a níbàlò níbàlò pé kò sí kí ni ọ pé kò sí ẹ̀dẹ́kẹ́ fún mú example wa

bí ó mọ̀ tó jẹ owó bó fẹ́ rí john ní à ah, láyé ìmì ẹwọ tí ó mọ̀ láti ọ̀rọ̀ ṣe odidi john ní kó wà rẹ̀ sí nílé ló bá bọ́ sínú ilé ló bá kó owó tí ó jẹ yìí ló bá kó jáde nínú pọ́ọ̀tù pé wọ́n gbowó ọ̀rẹ́ ọ̀rẹ́ apàdé ààrẹ ó ṣe o ó ṣe fẹ́ gbarásẹ́ǹtì o ní tẹ́ni ẹ̀rí tó gbà bó ṣì jama ó gbà bàjẹ́ torí pé ó bá òfin tó wà nílẹ̀ yẹn ó bá a tó ń ẹ̀jìn even though nǹkan yẹn kọ́ ni standard ìṣẹ̀ríà ṣẹ́ngẹ̀t mi ìlànà onímọ̀ máa wí nǹkan tá a bá rí ṣẹ̀rí àkọ̀kan yẹn nítòótọ́ na á bá a lò ní bá a lò pé bá a ṣe ń ṣe yẹn ok irú ẹ̀ náà ni kájú ẹjọ́ lọ sí kájú ẹjọ́ lọ sí kọ́ọ̀tù ẹnì kan bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ sọ̀rọ̀ fún títí kò dáa ṣùgbọ́n pé ìdí wọ́n fẹ́ ẹ̀gbẹ́ eh, tó fẹ́ ní òní justice ó wá jẹ́jọ́ lọ sọ́dọ̀ lọ́yà lọ́yà wa kọ kéèsì rẹ́rẹ́rẹ́ ẹ̀wájú ilé ẹjọ́ ẹjọ́ lọ fà á pé ilé ẹjọ́ yẹn sọ yẹ ká jẹ́jọ́ lọ bẹ̀ bẹ́ńdà tó jẹ́ pé nǹkan yẹn ṣẹ̀rí àkọ́ ká lọ dájọ́ lọ́dọ̀ àwọn ènìyàn bọ́ àbá kíní yẹn lò ní bàálù kíní ní bàálù tó exist ni a ní bàálù bí nǹkan tó exist tó bí ta bá bàálù bí tó exist existence ẹ̀ máa kọ̀ǹdí mọ́ wa ṣẹ́ni kọ́ídà yìí ó dé ń dọ̀bù náà láti gbọ́yọ̀ kọ́ídà yìí ni àwọn tó fẹ́ kí wa bọ́ ní òṣèlú náà emphasize pé democracy reality environment reality wa ni ó lè sọ pé ó support ẹ̀ asùlù kọ́ídà yẹn tó wà náà àdìsá náà sọlá àsọlá àwọn onímọ̀ máa ń sọ pé ẹni tó bá fẹ́ jolórí wọ́n ní májẹ̀mú mẹ́ta kan wà tó jẹ́ májẹ̀mú àṣàfíyà gẹ́gẹ́ foundation ní mẹ́tẹ̀ẹ̀ta yìí alákọ̀ọ́kọ́ ni pé àyíyàkúnà fúrọ̀n àyíyàkúnà fúrọ̀n kó jẹ́ kí ni o kó jẹ́ ọmọlúàbí kó jẹ́ ọmọlúàbí tó gbé tó bá jẹ́ rú tó bá jẹ́ ẹrú ṣàmọ̀ pé kí ni wọ́n ṣe pẹ̀lú ẹ̀ fáfẹ́ jínú tó jẹ́ pé ẹrú mi ni pẹ́sidẹ́ntì ìgbàgbọ́rẹ́ lọ Poland ẹ̀mú kàpé ni Buhari ó ní bá mi ní bàtẹ̀ nísìn ẹ̀rọ akọ̀ṣẹ́ ti tèmi òṣèlú nàìjíríà a ń yàkó na fún kó jẹ́ ẹrú wọ́n ní ẹlẹ́ẹ̀kejì náà ni pé a ń yàkó na za hayatin hasana kó jẹ́ ni tó jẹ́ yí pé ó ṣe gbéhàn láwùjọ fáfijú ilé ìsìn kó mọ̀ jẹ́ tọrọ lápá kan olórí gbogbo mùsùlùmí ń bọ̀ kápá rẹ̀ kan tó wá rọ̀ tòótọ́ ọlọ́run ní rọ̀yàn lápá ṣùgbọ́n fún presentation islam náà kó jẹ́ da àyà náà ṣàbí ó mọ̀ sí tó báyẹ́ pé àbáfẹ́ wá olórí ìsámà wá ní standard ni ẹwà padà sínú àbí ìrìbájú náà sàríyà anábìnrin ismaru wa àtíyìrù ẹ máa dọ́rọ̀ sí lẹ́nu ẹ máa tẹ̀lé wa in ta'ammara alaykum abdun wa in ta'ammara alaykum àbọ̀ ti gbàgbé ẹlẹ́kẹta ẹlẹ́kẹta pé à ń yàkúnà mìíràn làárọ̀ à ń yàkúnà mìíràn làárọ̀ ní tó dáa jù ní jẹ́ tó bá fẹ́ jó lórí gbogbo mùsùlùmí kó jọmọ lábá kó tún wá jẹ́ kùrẹ́ṣì kó jẹ́ nínú ìdílé anábọ̀ Muhammad májàmú di mélòó nínú àdìsá náà ní tífìtì náà bá wá dé ìsúnmọ́wò àti ẹ̀ ẹ máa dọ́rọ̀ ẹ máa tẹ̀lé wàyí ta á mọ̀rọ̀ àlékún abdul habashiyun mọ̀jọ́jà òlà àtọ̀rọ̀ bá rí olórí tó wá jọ lórí ẹrú ni condition number one olùwàbí ò lọ àbàtí inú ó tún wá jọmọ áfíríkà condition number two olùwàbí ò lọ mojadel atron ó tún wá gé nǹkan ó ti gé mú condition number three olùwàbí ò lọ àrẹ́bìnrin ìsúnáwó wà àfi ò ẹ̀mọ́ ìdọ́rọ̀ sí lẹ́nu ẹ̀mọ́ tẹ̀lé gbẹ́gbẹ́ gbọ́n tá retí lára ẹ̀ àti kí ni àárí kankan lórí àlejò sọ wípé ká bá a lò ní bá a lò pé ó ẹ̀zí tá a bá bá a lò ní bá a lò pé kó ẹ̀zí situation yẹn máa consume wa so irú ẹ̀ ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ níbí ibi àwọn nǹkan tó bá yẹ pé ká bá lò ní bá a lò pé amòkíkí ní reality ni a bá a lò bẹ́ẹ̀ kọ́ ìdá nìyẹn ṣẹ́rí tán bá fi pé àwọn àfa àwọn àfa àwọn àfa yín tá a máa ń respect lára àwọn àfa nínú àwọn nǹkan báyìí táwọn nǹkan báyìí bá ṣẹlẹ̀ àwọn òwò ṣẹ̀rí àkókè kí lè rò ṣẹ̀rí à òwò ṣe ń pay attention now the reality is whether we like it or not ìlú tá a wà wọ́n di clear ọ̀dẹ̀ àbí àti bùkátà àsìkò láti dájọ́ yẹ̀ ọ̀sìn wa ṣùgbọ́n bó kálukú ṣe ń lọ à ń lọ ọjà à ń lọ ìgbóyè lè fi sunday lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí èyàn mẹ́rin ló tún ní àǹfààní mọ́ṣáláṣí mẹ́rin ló gbádùn tí wọ́n ti rọ́rọ̀ wọn bá gbọ́ ẹlòmíì yóò kàn máa faramọ́ tó máa ṣẹlẹ̀ mọ́ṣáláṣí tí ó fi di ààyè tí ó fi di ọjọ́ Sunday àbí Friday tó lọ́jọ́ kókòlá jimá ni sọ eléyìí ni nǹkan tó ṣẹlẹ̀ ìgbàdo ẹgbẹ́ ọlídé yẹn ọlídé yẹn àbílíìfù nínú ẹ̀ sàfẹ́ ṣùgbọ́n ọlídé yẹn fún wa ní fúrúsọ̀ ó fún wa ní opportunity láti ṣàgbéyẹ̀wò àwọn nǹkan táà rí ṣàgbéyẹ̀wò ní ẹ̀kúnrẹ́rẹ́ adẹ́gbẹ̀rọ ilé yìí à ń bá lò ní bàálò nǹkan tó ṣe kí ni nǹkan tó wà ní àní bàálò ní bàálò nǹkan tí kò rẹ̀ because whether we like it or not ó ṣe kí ni ó wà nǹkan tó ṣẹlẹ̀ ní so à ń bá wọn ilé yìí lò ní bàálò pé wọ́n wà nígbà àwùjọ wa ṣe rí àwa mẹ́kì best news sí àsìkò yẹn kò sí láì jùlẹ̀ nínú dáadáa nìkan tá ń ṣe tó pé kò lẹ̀ sí nǹkan tó takò wá tó takò fún tó jẹ́ àtakò fún wa kó jẹ́ pé ìgbà táwọn kèfèrí táwọn bá kóra jọ lórí dọ̀lálà káwọn mùsùlùmí kóra jọ lórí àmì lórí dáadáa mọ́ọ̀sù kíkójọ táwọn kójọ kìí ṣọdún ìdánilẹ́kọ̀ọ́ méjèèjì àtọ̀sọ̀rọ̀ Wallahu ta'ala a'lam náà ẹjá tó máa bá ìtọ̀rọ̀ wọn next week Sunday program àwọn teenagers àwọn girls and boys wa láti age 12 sí age 20 tàbá àwọn ọmọdé wà ní institutions àwọn ni a design program yẹ fún halkọ ma wà ní ṣàlá yóò kàn jẹ very brave one. No. Ah, another thing uh, tó tún ṣe pàtàkì wọ́n gbé yàtọ̀ fún eh, the normal eh, program tá máa ń ṣe èyí tó máa wáyé láàrin program àwọn ọmọ between 23 and 25